まで。 lábẹ́ pé a ń ka alukurahani lọ́wọ́ yá máa fi gbogbo ẹ̀mí gbogbo kàkà alukurahani bàbá wa ari agogo etí ìdójòkó àwọn nígonígo kọ̀ọ̀kan mo sì fẹ́ pé ó kọ ẹnìkan kí bàbá lè bá rí pé gbogbo àwọn tí wọ́n ní kí n pè pátápátá ni mo pè. ṣùgbọ́n wọn ò tí ì déjòkó bóyá àbá wa pàkí ọ̀tá wọ́n máa fi ohun bàbá ààrẹ àgùn máa tẹ̀lé wa àti àbá wa alábẹ́dẹ̀. pé gbogbo àwọn tí wọ́n ní kí n pè yẹn yán gbogbo wọn la pè a fẹ́ pe ẹnìkọ̀ọ̀kan bóyá ẹrẹ́ni tí ò tí ì dé tí ń bọ̀ lọ́nà ẹni tí ọba ti wà ń jókòó kákàndé ká mọ̀ wípé àwọn ti wà ní ìjókòó pẹ̀lú wa àbá tí ó dààmú akínyó akújọ́ mẹ́ta akéwì jẹ́ náà kí ẹni wá akínyó. rọ́bù tọ́tò la ayé wa ní wúlà máa sáàtì wá ń jókòó wọn gbọ́ pé ti wá ń jókòó ẹni wọ́n ń ṣe é.

工事5万の everybody. bàrà ah, mo rò sí bàrà ni. gbọ́ tí àkùránì bá pọ̀ lọ́dọ̀ wa ká agbèfà àbáṣà yìí di ẹlẹ́rùjà ká jọ kí àwọn yánu. wọ́n ní ká sún ẹ̀sùn dáadáa. lìkúlì ṣe ìdáná làwọn ṣẹlẹ̀ àtàwọn ènìyàn àjà sitting arrangement wà láàfin níbi ẹsẹ̀ bàbá gẹ́gẹ́ báyìí àwọn mẹ́ta lẹ́rìí bẹ́ẹ̀ ayọ̀mọlé ọ̀gá alá àtàlákó níbi ìfẹ̀yìntì Ìgànná bàbá wa nọ́mbà wán mọ́gàjì òjò abúmọ́kù òjò olùsàṣọ àṣọ bàbá rí ọ̀dẹ́wù ọ̀bọ ògùn ògùn ni ọ̀jẹ̀wù bàbá rí ọ̀sàǹgbẹ́ bàbá wa tí ó sì kejì òun náà ni bàbá mọ́gàjì gbágun àwọn gbogbo rẹ̀ mọ́nú pósí ògùn gbogbo rẹ̀ máa tàn oyè wùmí àlàbí gbọ́ sọ rẹ̀ mọ́nú ọ̀wọ́n ẹjọ́ jókòó sí kẹta òun náà ni mọ́gàjì láòyè apáṣà abara lómúlómú àjànàkú tábà hírímù ilé àwọn ọgbà ń ọ̀dẹ̀dá àwọn ògbólójò ẹ̀bá wọn láàlá tí yorùbá gẹ́gẹ́ orílẹ̀ owó bàbá lápẹ́rí àrí àgbà bí pariwo kábíyèsí ẹ̀ tí ó jókòó fọ́ bọ́lá ń ta bọ́lá bá dojú jẹ́ akáwọn láàkọ̀ ìṣe ọlá ìràn kòkòkò ní ilé ẹnìjọ́ wàá jókòó wọ́n ti kùránì náà ti délẹ̀ iṣẹ́ tí àwọn bàbá wa ìlú bẹ́ẹ̀. gbogbo ẹja sọ pé Amina, àwọn èèyàn sàmì dáadáa o bàbá wa mọ́gàjì ọdún àrò àbí kẹ́hìn gbẹ̀jẹ́ lójú apá ibu àkí gbogbo wọn bàbá wa rí àgò ẹgbẹ́ kárò ó lé o àwọn táwọn bàbá bá ti tán tí wọn ò ló kù bàbá wa rí àgò ẹgbẹ́ kárò ó lé lẹ́ẹ̀kan sí i. kìí sóye ẹ̀kọ́ kìí sì sóye àmàlà aṣáájú ogun Ògbómọ̀ṣọ́nu ẹni òye nìde ó ní ààrẹ àgó sì yọ ní pìyẹ́ ó sì mú ẹlẹ́sìn mẹ́rin lẹ́rú ó sì pa Fúlàní mẹ́fà jagun tẹ̀lé ọ̀pá ogun kejìnú ìkọ́làbà bára balógun abẹ́sẹ̀ àti yálóde èyí tẹ́ yìí ṣe once in a life and it's a very very achievable bàbá wa àárín àgò tó bá pariwo kárólé ara tiẹ̀ náà le kárólé o torí pé yín wọ wọ̀gbẹ́ òun ní ọkọ fẹ̀yìn làgbẹ́ ẹ pé kárólé o kárólé o báà mi bá dẹ̀ mọ́sí máa ń wò mí wọ́n ń wò báyìí pé wọ́n mọ̀ yìí àwọn làwọn máa ń ṣe ọfà fáwọn bàbá wa àárín àgò ọ̀fẹ́ rẹ̀ sí ní ìtàn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí bàbá pàkíọ̀tàn ẹni oyè e nídìí ó ní pàkíọ̀tàn sì ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ apapapa kò sì tán ọlọ́run ní jẹ́ tán láéláé o bàbá wa lábẹ́ ẹ̀dẹ́ lọ́run abẹ́ ẹ̀dí ẹ̀dẹ́ abẹ́ ẹ̀dí ẹ̀dẹ́ ọ̀dà lábẹ́dẹ́ máa wà á tààrí àfin sọ́jìrì yìí àdọ́fà umran ìlà umri yìí bí wọn bá ń ka ìtàn yóò máa fi ọjọ́ orí kún ọjọ́ orí ẹ̀ gbogbo àwọn bàbá wa pátá ni wọ́n pé sí ìjókòó bàbá wa kábíyèsí ọba tuntun ẹ̀ pariwo kábíyèsí dáadáa. Baba wa alhaji ibrahim town planning akínyìn gbogbo alhaji wa ibrahim adégòkè àti baba wa jimoh bàbá aláwo gbogbo ẹgbẹ́ isbon pátá isbon kọ̀rọ̀fàlà olórúkín society gbogbo tí ń jẹ́ bàbá àrẹ àgò gbogbo tí ń jẹ́ islam Ògbómọ̀ṣọ́ ló represented ibi bàbá wa ẹ̀ pàkó yìí wọ́n ṣàlàyé gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ajánasi náà ni ọ kò sóko ẹni tó mọ̀ nínú gbogbo àwọn tí lọ́lọ́wọ́ rí àgò kò sóko ẹni tí kò mọ̀ nínú gbogbo àwọn tí wọ́n ní àpè ìwọ́n náà ló pè ṣùgbọ́n bàbá ti wá ìjòkó báyìí káró lè bàbá àbọ̀ tí àbọ̀sẹ́ tí ẹ rẹ́ wa oní ẹ̀ la jẹ́ fún yín ní ẹ̀ka. ṣùgbọ́tọ̀ àwẹ̀ ajánẹ́sì máa dá ọkọ àwọn sọ̀rísọ̀rí lẹ́gbẹ́lẹ́gbẹ́ bí bàbá ti ní kí tọ̀ bàbá a ti fi àwọn àwọn àyímọ̀ gbogbo tí ń jẹ́ àyímọ̀ gbogbo ìmáàmù tí ń kírun jímọ̀ ní mọ́sálásí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ti ní ká pè wọ́n wọ́n wà ń rà yín ẹnu ọwọ́ sókè kí bàbá ó yín. gbogbo ráàtì ti ń kírun ojoojúmọ́ wákàtí náà wà ń rà yín àyídà alága àwọn nìkan lọ́wọ́ ẹ̀yin náà wà mẹ́ọ̀ bákan náà àwọn ìṣùbọ̀ náà wà ń bì àwọn alásàlátù àwọn wà ń bì bákan náà àwọn àwọn náà wà ń àwọn àwọn o. àwọn tìjàníà àwọn náà wà níbí àwọn dà bàbá àlefa nìkan àtọ àwọn náà wà níbí bákan náà àwọn mọ́ríkàs àwọn náà wà níbí àwọn àwọn mọ́ríkàs ètí dé wọ́n ti dé bàbá tí ń gbèbí tọ́lọ̀ ń dá tọ́lọ̀ sì tó dá àwọn wọ́n ti wà ń àwọn àdàbíyà àwọn náà wà àti sádàbí àyẹ̀yìn rẹ̀ tọ́ àwọn akọ̀dìríyà náà bàbá àwọn náà wà níbí gbogbo níjọ níjọ tó yẹ kó péjú sí àyín ni wọ́n wà níbí ká má fi yín gba àsìkò salamu alaykum ná omc nàkọ́m yóò gbogbo wọn náà wà níbí àwọn ìmáàmù local government local government márààrún àwọn náà wà níbí àbá àtijàtijà àdínì ògolúwa wọ́n wà níbí bàbá Surulere wọ́n wà níbí bàbá wa ní bàbá wa South ń bẹ níbí yìí gbogbo àwọn pátápátá yẹ́nyẹ́ kò sẹ́ni tí bàbá. Ah, gbogbo àwọn olóyè state bàbá Ariago gbogbo àwọn olóyè state àwọn náà wà bàbá Ọ̀yọ́ wà ń baba Afaru afárùnúwúlà náà baba afárùnúwúlà máa àwọn náà wà níbí baba mukada muhammed àwọn náà wà níbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n péjú síbí eh, mo ti dákọ̀ wọn baba mukada muhammed tí wọ́n tún jẹ́ chief imam gbogbo olùkéré bákan náà àwọn gbogbo rẹ́pítọ́tẹ̀lẹ̀ ayé máa wà ní wọlé àmọ́ òtí sùúrù lérè àwọn náà wà níbí yìí muslim community ti sùúrù lérè wọ́n tún wà ń àyín bákan náà tọ́ eléwòó ló tún wà mẹ́ tí àtúntì dákọ ewúwẹ́ yìí tàbá dákọ tọ̀ alákó <laughs> iṣẹ́ àrẹ̀mọ́lé lẹ́sẹ̀ o ọlọ́run ti bá yà àrẹ̀mọ́lé ni o bàbá wa àlébà mùsùlùmí àti kí wọn lẹ́ẹ̀kan kódà mo fún wọn kí ìyá lóde tí wọ́n pẹ́ lẹ́yìn lẹ́sẹ̀ wọlé bọ̀. <laughs> gbogbo wa bí a ti pọ̀ tó ní ká tẹ́wọ́ méjèèjì ìnàlá ayẹ̀sítẹ́ yìí anábì ló sọ bẹ́ẹ̀ kọ́lọ́ máa tijú àwọn sábẹ́ abẹ́rẹ́ pé kó lọ́nà ó ṣe máa wá tijú bàbá wa rẹ̀ àgò anábì ní ọlọ́run máa tijú tí èèyàn bá tẹ́wọ́ sọ́lọ̀ tọ́lọ̀ ọ̀bá fún ni ti ń fẹ́ sọ́lọ̀ ó kó òun ò ní ni gbogbo àníyàn tí àwọn gbogbo tí ń jálà àfáà ní gbogbo olè Ògbómọ̀ṣọ́ tí wọ́n dà lórí oṣù tuntun tó lé yìí ọlọ́run ò kọ́jọ́ oṣù náà wọ́ o àwọn èèyàn má mi wá ọlọ́run jọ́sùn náà ó gbó ó sì di odidi oṣù tí gbogbo àná ó sì pẹ́ wọ́n ní bá tẹ́wọ́ méjèèjì máa wo bí àtẹ́lẹwọ́ rẹ o àṣírí kan bẹ́ẹ̀ ọwọ́ ọ̀tún eighteen ló wà ń ọwọ́ òsì eighty one ló wà ń bẹ̀ fi eighteen kún eighty one ó jẹ́ ninety nine àṣírí ti ń bẹ́ẹ̀ ọwọ́ náà nù. اتولى بلا من يقول لكم الفاتحه صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم wọ́n ní útúbà yorùbá rẹ̀ ẹ má ti pa owó yẹn dé o sírù bẹ̀ nánu wákà yẹn náà láwàá dá ọyọ máa lo òkè tí ó fi yọjú orí lọ. yẹ ní yẹyẹ lé rírọ̀ ní ràdábà. Asaleke leke lékè kì í dọ̀tí ọ̀là ọba ọlọ́run bọ́ bàgà pẹ̀láwọn ọlọ́run bá ṣùgbọ́n àwọn ọlọ́run bá wa kẹ́ wọn ní ilẹ̀ spẹ̀sìfíkàlà àwọn ẹni wákà yẹn wàràfànà òmà wàràfànà òmà ọlọ́run bọ́ bàgà mọ́rọ̀bà nílẹ̀ mọ́tò ilẹ̀ wà fànà òmà. Bàbá ìmọ̀mọ́ àdásílẹ̀ síkàlè dákun gbọ́ ọba àlékè wọn ràbí ọlọ́run. Dákun gbọ́ ọba àlékè wọn ràbí ọlọ́run. Àti gbọ́dé làbí ti pẹ́ o. Ẹ ti ń gbàgbé wákàyẹ ni. Ràbí ọlọ́run. Eléni ní alábòsí ádámà léèkè wọn. nígbà àwọn máa wà náà wọbẹ̀ àwa náà improvise ọ̀kan ẹgbẹ́ tíjà tó bá fẹ́ ṣe kọ́ṣẹ́ yóò improvise títí yìí ìtawà ìfowópamọ́sí ni pé nínú dẹ̀ra lọ́ba ọmọ gbé láéláé. nínú dẹ̀ra lọ́ba ọmọ gbé láéláé. ẹlẹ́kejì gbogbogbò ni ọbọ̀ bá ṣẹ́ ọwọ́ ayágo wọ́n lọ́kàn lọ́ fọwọ́ mú ojo yìí ò ní rojọ́ ó mú kan ní o ọba mi ní court case two hundred gbogbo ẹ̀ lọ́nà wọ́n sẹ̀. gbogbo ogun ni o bàbá. bàbá Ibrahim alihadabi ẹ sáfù bàbá Sheikh Ahmed ẹ gbé wákà yẹn gbogbo ogun ni o bàbá. ọlọ́run máa máa ṣẹ́kàn kù ó. yàbí màmá sẹ́kàn kù ó gbogbogbò ní ọ̀bọ bàṣẹ wọn ládùn àyè dìlù dìlù dìlù báyìí náà máa wáyé jẹ́ kókúnú oògùn ọ̀jẹ́ ni níṣẹ́jú mẹ́ta láti ọ̀dọ̀ àwọn bàbá wa ẹ̀ eni ẹni ti yàn abẹ́ni tí ẹ yàn abẹ́ni tí èrò pẹ́ yùn wa alága ẹ̀ẹ́dẹ̀ kòwé tí mo fẹ́ padì lẹ̀ mọ́ gbé kẹ̀kẹ́ ṣáájú ẹsẹ̀ bàbá mufasiru àná wọ́n ní gbogbo àwọn ẹyẹ ni wọ́n lọ́gà ògòǹgò àwọn pẹ́pẹ́ àwọn àwọn àṣà nìkan àwọn ẹyẹ ilé wọ́n ní bẹ́ẹ̀ bá dàgbà lórí ọgbọgbọ làwà àdúrà wa lọ olórí gbogbo àìmọ̀ lọ́wọ́lọ́wọ́ sheikh muhammad Gazali usman moronkobi bango aláwa yìí. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم adúpẹ́ fún ọlọ́run ọlọ́run má ṣe àgbà ọpẹ́ wa gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ abára wa dúpẹ́ látara pé ọjọ́ òní ó wa ọlọ́run sì ní kí gbogbo wa ká péjú pésẹ̀ níbi àdúrà pàtàkì tí àwọn bàbá wa ìlú tí wọ́n gbé kalẹ̀ nítorí ọba wa tuntun àwọn aláyélúwà the imperial majestic bàbá wa Dr. Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹgẹ kẹta Ọlọ́run mọsà jẹ kí bàbá ọpẹ́ lórí ọlá ìrùkẹ ọlá jọ pẹ́ lọ́wọ́ wọn àbárkọ Ọlọ́run jísà ńlá Muhammad àga ọlá jọ pẹ́ lẹ́sẹ̀ wọn ọlá Quran al-Karim Ọlọ́run àwa bí ọ ní gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ní àsìkò wọn yìí ọlọ́run mọ́sá máa tẹ̀ wá síwájú ọlá Kùránì lọ́dọ̀ ọlọ́run èdè òyédè ọlọ́run mọ́sá kakó láàrin wa ọlá Kùránì al-Karim Allahumma lakal kullu wa bika kullu wa minka kullu wa anta kullu wa kullu kullun sí madinati Ògbómọ̀ṣọ́ wa máa já wàrà hà ọlọ́run ní tújọ wa ká o inna li amami inna li amami inna li amami la hawla wala quwwata illa billahi aliyyil azim al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين torí ìṣẹ́jú mẹ́ta tí wọ́n fún wa iná la fi ṣọ́ọ̀tì ẹ̀ gbogbo ẹ̀ bàbá tó yẹ ká kí náà láti kí ọlọ́run bá ń kí yín o subhana rabbika. gbogbo ẹja sọ pé amina àmì bàbá wa àrí àgò nìkan ló lo òkè bá a torí pé àwọn gbé àdé ẹ jẹ́ ká mi yọ lòkè dáadáa. nǹkan kan ní máa bí nǹkan kan gbogbo bá a ti ń dunnú tà ń yọ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní twelve twelve ló bí the demise of his imperial majesty a gbọ́dọ̀ ṣàdúrà fún wọn wákàtí a máa dábí náà ni ọlọ́run bá wa kẹ́ bàbá wa bàbá rere tó folóyè sílẹ̀ wọ́n láìkẹ́ ìgẹ̀ tó ṣe fún Muhammadu àmì mẹ́ta mẹ́ta jọ̀mọ́ bọ́lé bá ní kéèyàn jẹ́ tán àlejò gbọ́dọ̀ jẹ́ sẹ́kù when the prayer of Ahima was going on àwọn sanko sanko those at the helms of affairs of Islamic Administration in Ogbomoso land wọ́n wọlé pẹ̀lú àṣẹ bàbá His Imperial Majesty tó sọ̀kalẹ̀ sára bàbá wa àrẹ àgò wọ́n ní kí n máa kí bàbá wa ààrẹ mùsùlùmí ti gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀gbọ́n wọn lọ́jẹ́ alákọ̀ọ́kọ́ ọdún tí wọ́n ń sin mọ́ṣáláṣí kátìkà bàbá Ṣọ̀ún ní màá fún ẹ lóyè ní ìdẹ̀tí ń so kọ́ ẹ̀ àmọ́ lọ́wọ́ ọba àlékí ọlá kò jẹ́ kí ọlá ó tán nílé náà ilé amúsùn bàbá wa ààrẹ mùsùlùmí fadilatu sheikh abdulganiyi àtàdá ibrahim abdulrahim owó dùn ó ní ẹ gbọ́dọ̀ ń tóbi kó nílẹ̀ dáadáa lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ láti rí bàbá bá sọ̀rọ̀ mùsùlùmí tí gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fadilatu sheikh alhaj alim shitu amale sarumi dìkaka di kúkú bó o ti dìkaka lójú ogun ọlọ́run níjà arógun o ẹgbọ́n lọ́n tóbi jàmá bàbá wa wazirul mùsùlùmí aṣojú mùsùlùmí gbogbo ní Ògbómọ̀ṣọ́ adibun aribun zuhail min kathir fadilatu sheikh mikael yusuf muhammad Ballo, aṣojú ẹ bá gbọ́dọ̀ tóbi jàmá officially. officially bàbá Akérèjẹ mùsùlùmí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọdún tí wọ́n joyè wọn ọdún yẹn ni bàbá Adéṣeun jẹ àwọn ọ̀tọ̀kùlé yẹn wọ́n jẹ lọ́jọ́ náà gbogbo bẹ̀rẹ̀ okọ̀ wọn bí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ Bíníyámínù Bùkọ́lá Bello Badmus bíi mẹ́rin gbọ́dọ̀ tóbi lọ rẹ́rí four million ọ̀dà pé dínú tí àdúrà kan báyìí ni rọ́bì tó tún lẹ̀ sọ̀làwátù rọ̀wátì àwọn jama Ratibi jama mùsùlùmí ẹ dìde ńlẹ̀ àsìkò òun àyílà tó ẹ O ti kí bàbá àlífà sọlù alàlẹbí yìí lẹkẹrí àdúpẹ́ fún Ọlọ́run a sì yí aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad a kí àwọn tí wọ́n sọ wá dé yàn àwọn àfáà wa ọlọ́mọdé ọba jẹ́ fún wa àwọn tí wọ́n bí wa ọlọ́mọsá sànú wa bàbá ìmáàmù àgbà ọlọ́jà rí wọn pé ọ̀làṣájú ẹ̀dá Muhammad ọlọ́wọ́ àwọlá yìí bẹ́ẹ̀ náà èyí tí ọlọ́run kádàrà kí á jókòó sí láàárọ̀ yìí èyí tí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yàn fún wa bàbá dáadáa ọba wa ọlọ́lá jùlọ aláyélúwà àfọlábí Gandhi láòyè òrùmọgẹgẹ ẹ̀kẹta Ọlọ́run owó rẹ ló ṣe bẹ́ẹ̀ túwútìlì múlùkù mọtàṣà Ọlọ́run wọlé àyà nẹbì lọ́dọ̀ rẹ Ọlọ́run gbogbo àdúrà tí àwọn bàbá ń tọrọ fún ọlọmọsà jọ mọ wọn lára àánú Ọlọ́run mọsàbà fi wọn gbé Ọlọ́run gbogbo ẹni tí ó gbà wọn mọ̀ràn tí ó dàrú mọ́ wọn lọ́wọ́ ọlọmọdé ojókòó tì wọn sì mú mọ̀ràn wọn ọlọmọdé ó wọlé ọlọ́run nẹbì lọ́dọ̀ rẹ Ọlọ́run ọlọ́sájú ẹ̀dá Muhammad ìgbà tí wọ́n wò ní bẹ̀rẹ̀ ọlá yìí ọlọ́run níbi Ògbómọ̀ṣọ́ dé ọlọ́jọ́ tó dá sí jù bẹ́ẹ̀ lọ kápítà ọlọ́run sẹ́fún alógbòmọ̀ṣọ́ oore tó ti wẹ̀ má jẹ́ ọ̀tá o àánú ọlọ́mọsàfilẹ̀ wa bá àwa tí ìjọba lé lórí náà má dà wá náà láàmú o má fòrò ẹ̀mí wa o ọ̀dà sáájú ẹ̀dá Muhammad ọba ìdọ̀ bàbá rẹ̀ mùsùlùmí kárí gbogbo àwọn bàbá wo lóye ọlọ́mọdé àwọn ẹnì kọ̀ọ̀kan yìí o ìfọ̀kànbalẹ̀ mọ́sàbásí fún yín ọlá bismillahir rahmanir rahim wẹ́ẹ́sásá làkà ìbàdí ani faini koribu ujibu dawata dahi isa dahani falyastajibuli waliyuminobi laalahum yarisudun la haula wala quwwata ila bilali alasim sọgbàlá. nínú àwọn wákà tó wà sacrosanct sí ààfin yìí olóòdì wákàtí bàbá ìmáàmù àná máa dá eléyìí ó sì fẹ́ bá àwọn ọ̀tá ẹ̀ á tún dá afọ́ba tuntun káwa ní ìta yẹ̀ wá lè jí ìka ẹni rọ́bà tí ń bínú orin tí bàbá Mágàjí gbágun fẹ́ràn jùlọ. báwa gbé wọn agbélùgẹ àná. àmì wa mẹ́ta mẹ́ta kórin lẹ̀ dáadáa bàbá we now go to the state level Ògbómọ̀ṣọ́ ṣoríire púpọ̀ àrí àwọn oyè ńláńlá mú ní state level Ògbómọ̀ṣọ́ èsì àmúnà according to professor nd oyeride ẹkọ tìmí ìwò ẹdẹ òṣogbo wọn ń sè sin ògbómọ̀ṣọ́ ẹ gbọ́ dáadáa o ẹdẹ wa kọ wọn làwọn ò ní sì mọ baálé ògbómọ̀ṣọ́ wa gbé lásì mìíràn láti lọ gbógun jà wọn ọba abẹ wa fi ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ owó èètàn ìtàn ni o and i know the page ìtumọ̀ ẹ̀ ní pé Ògbómọ̀ṣọ́ ìlú ńlá ni a bàbá àárẹ̀ àgọ́ wọn gbà á lẹ̀ nígbà ogun jagun ìfọlábà àárẹ̀ àfẹ́sọ yẹ ẹ̀kọ́ ó yẹ ogun ni o ogun ni o olóògùn ogun pọ̀ o. wọ́n ní lè ṣe kárọ̀sì state bí ọlọ́wọ́ ti ṣe Ògbómọ̀ṣọ́ ní àmúnà lánàá tí àyè ṣe àmúnà tí àyè ṣe àmúnà tá a ní independence tá a dá dúró ogun ò sì tẹnubọlẹ̀ rí ìgbà mẹ́tàlélógóje ni fúlàní gbógun tí ó sì wọlẹ̀ ibi tí wọ́n dé ibi tí wọ́n dé tó súnmọ́ jù alátẹ̀lọ́tẹ̀ ni ọ̀tẹ̀ súnmọ́ ibi ibi ààlà Ògbómọ̀ṣọ́ nù kẹlẹ́bà bá bàbá la yín gbìyànjú púpọ̀ nísìnyí àlọ́ state ìṣẹ́jú mẹ́ta mẹ́ta náà ni bàbá wa fakhrul ulama ba'dahu muqaddamul wa'idi wa akhiran mufti diyar tilwan ba'da tilwin. بارك الله فيكم جميعا يعلمكم في رفار العلماء بسم الله akí ọlọ́run asèké àti gẹ̀ fún ọ̀gá wa ló wá síwájú àná Muhammad akí àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa alìkíyàmá ọlọ́njẹ́ ọ̀dá fún wa àwọn tí ń bẹ láyé ìgbà ìrọ̀rùn bá sí fún wa akí bàbá máa ń mọ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́mọṣáyé bá wa lọ́rẹ̀ẹ́ mẹ́wàá àwa fi kíkí wọn àfi kí gbogbo àwọn kábínẹ́ẹ̀tì wọn à ń fi kíkí wọn à ń fi kí gbogbo ìmáàmù ní agbègbè Ògbómọ̀ṣọ́ àwa kí alága Rabitatul A'imma àfi alága Rabitatul A'imma al-Ulama fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àfi kí gbogbo Rabitatul A'imma fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ a kí gbogbo àwọn bàbá wa olóyè nítorí àsìkò mo fi bàbá wa ariago mo fi kí yín àsìkò tí wọ́n fún mi ó kéré ọlọ́mọsábà kí n ju bí mo ṣe ń kí yín lọ gbogbo àwọn bàbá wa nínú ẹ̀sìn mo fi bàbá wa rẹ mo fi kí gbogbo ẹ̀yin bàbá bàbá bàbá nítorí àsìkò náà kéré púpọ̀ gbogbo ẹ̀yin bàbá wa ni mo kí ọlọ́mọsá kí ẹnìkọ̀ọ̀kan tí gbogbo ẹ̀yin ìyá wa mo fi yá lóde mo fi kí gbogbo ẹ̀yin ìyá náà adúpẹ́ ọlọ́run ẹ̀yà tó wí gbólóyìn lẹ́ẹ̀kan sí i ẹjẹ́ àwọn ikú ní rẹ̀ dáadáa. ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn philosophers ó ní la sultana illa birijali wala rijalan illa bilmal ó ní kò sí tí ń jọba o illa birijali àbí káríyàn lọ́kùnrin wọ́n wá ní kí ni ń jọkùnrin. ẹni ẹ fi jọba àbí kó ní wa ọba tuntun tọ́lọ̀ ń yàn fún a sì fi kábíyèsí ìtumọ̀ fi adúpẹ́ fún wa kádúpẹ́ nu àwọn ará Ògbómọ̀ṣọ́ wọ́n jẹ́ ọba fún gbogbo ilé bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ àmọ́ jẹ́ ọba lára tiwọn náà òun náà ni làákàyè. asela sultana bi tó bá pè yàn lọ́kùnrin orí rẹ̀ pè ní. bẹ́ẹ̀ bá mi dìde rìn jóye ẹ máa pè nǹkan sí inú ìlú. wàlá rìjálà ìlà àbìlìmáàlì bóde yẹn ṣe lè wá pé tó àfikún lówó tì í sí. ẹ bá tún fọlọ síjọba ẹ ẹ kankan. àwọn àdúgbò wọ́rọ̀ ìṣẹ́jú kan wọ́n ṣẹlẹ̀ wá ọpẹ́ yìí tí a dún lù yìí ìtàn ìtàn da àmọkọ yẹ ẹnu ọmọ kéékèèké àmọ́ Ọlọ́run sí alẹ ní tí máa ti kéékèé máa béèrè ìtàn lọ́dọ̀ àwọn àgbàlagbà mo kí bàbá wa Sùmọ́tò mọ́mìn bàbá wa yé gbà mí màmá mi wọ́n máa kọ orin kan mo wá bi wọ́n léèrè pé orin tẹ́ ń kọ yìí bàbá bóòlù sì jẹ́ ṣé kí n kọ ní náà mo wá rí i pé bàbá wa tí wọ́n lo àyè yìí òru máa gẹ́gẹ́ mo kí wa gbogbo ẹ̀yin bàbá mo kí o òru máa gẹ́gẹ́ àyọ̀ ẹ̀gbọ́ wọ́n wá náà bàbá tí wọ́n lo àyè yìí wọ́n ń jẹ́ ọlá nìpẹ̀kún ṣé tí tí mo gbà á àwọn náà wọ́n tún débẹ̀ yàbí wọ́n wá ní ìkankan ṣẹlẹ̀ nígbà tí àwọn wà ní bí wọ́n wà ní ọmọge ńgbà náà wọ́n ní nǹkan ṣẹlẹ̀ bí wíwíyé ṣe ń ṣe náà bá náà ni ó ti ṣe bẹ́ẹ̀ náà náà wọ́n wá ní wọ́n máa ń kọrin kan wọ́n bá lẹ́nu màmá mi ń gbà náà màmá máa ń kọ́ mu ní kí n túmọ̀ rìn yìí wọ́n wá sọ̀tàn fún mi ṣé kí n kọ́ wọ́n ní òkè tẹ òfẹ́ lẹ́wọ́ yẹn láàyò hẹ́. ó bẹ́ẹ̀ lọ. náà àbàbà wọ́n ti bá mi wọ́n ní ayé ẹgbẹ́ yẹn o tó bá ń tí wá fínú bàbá lánìí pẹ̀kún fínú má ṣe rò fẹ́ nìkan fínú bàbá mo bàbá mi gbé ni má ṣe fẹ́ nìkan fínú bàbá lánìí pẹ̀kún má ṣe fẹ́ nìkan lánìí pẹ́. ìdásọ́bẹ̀ ni pé òkè tẹ́ ẹ̀ fẹ́ lẹ́ẹ̀padà sí kí ni lẹ́ẹ̀padà yẹn láàyò ayé ẹgbẹ́yẹ̀wò ti wá ní tọ́ba fi inú bàbá wọ́n ń bá bàbá ọlánìpẹ̀kún wíjọ́ náà pé lánìpẹ̀kún fi inú má ṣe ro fẹ́ nìkan lánìyẹ̀kún bàbá wa ọba Afọlábí wọ́n ní kí n yí padà yóò ẹ̀kọ́ kí n sọ pé àfọlábí àbí bàbá wa àfọlábí ládùn ní fínú bàbá àfọlábí má ṣòro fẹ́nìkan o lábí ọlọ́run mọ́sá jẹ́ kẹ́mi wọ́n gbò fún wa bí ti máa rí nu àmọ́ àdúrà ni pé ẹni ọlọ́run yàn fún wa ẹni tó pè ní ọlọ́ọ̀bá wa kọ́ ọmọ sí àpadà síbí òní kan wa àsìkò tí a dé ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ga sí gbogbo àwọn tó ti gán bẹ̀ òní wálẹ̀ gbogbo àwọn tí ò ti gan ọlọ́ọ̀bá gbé wọn ga èyí tí kàn dání wákàtí àbá wí fún ẹni pé olúwa ṣe é fọba wa ẹyin bẹ́ẹ̀. olúwa ṣe é fọba wa. olúwa ṣe é fọba wa. ẹ̀mí gígùn tí ń dojú ti kú. àlàáfíà tí ń dojú tarun. àlàáfíà tí ń dojú tarun. ọ̀pọ̀ arísìkì tí ń dojú tòsí olúwa ṣe يا àríṣìkì سلام يا tó سلام يا رب سلام يا مقلب سلام يا نور سلام يا دائم سلام شيء يسير يا أي سلام كل أيام سلام سبحان ربك رب سلام عما يصفون سلام على المرسلين سلام لله الصلاة سلام النبي الكريم سلام يكون الله سلام الله عليه سلام lálẹ́ ìní gba àkókò mo kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà mo kí bàbá imam níjòkó mo kí bàbá àgbàlá tún ní ṣe mo fi bàbá mi àgbàlá tún ní ṣe kí Baba aláyé gbà mí mo fi bàbá aláyé gbà mí kí gbogbo àwọn èèkàn àti ẹ̀sà tí ń bẹ níjòkó mo kí bàbá khalifatul muslimin mo fi bàbá kí gbogbo àwọn aṣíwájú rẹ̀ bẹ̀ lórí bàbá wa rẹ̀ àti gbogbo àwọn tí ọlọ́run kádàrá kan wà níjòkó mo kí àwọn bàbá olóyè ọlọ́run má jẹ́ kí ìlú ó bàjẹ́ mo kí gbogbo ẹ̀yin èèkà níwájú àtiwájú àtiwájú ọlọ́run má sọ iwájú wa dẹ̀. mo kí bàbá mufti ìpínlẹ̀ ọ̀yọ́ àtìgbà àtàgbà ọlọ́run má bà mọ́ yín lọ́wọ́ mo kí gbogbo àwọn bàbá Mágàjí mo darí kíkì mi sọ́dọ̀ bàbá wa Khalifatu Tijani yìí wọ́n jí bàbá fákòrò ulama. Ah, àdúrà ìṣẹ́jú mẹ́ta mo ti lo ìṣẹ́jú kan mẹ́ta kò sí nǹkan kan tí a fẹ́ wí kọjá èyí tí àṣẹ rẹ̀ ń bẹ lẹ́nu èyí tí ẹni wá èyí tí bàbá fáwọn ńlá máa ṣe wí òní bí ẹ̀yin tẹ́ ni wọ́n ṣe ní kí wọ́n wí nù àṣẹ àti àpẹ́lẹ́ ọlọ́run ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé ọba jẹ́ ọba wa tuntun tí ọlọ́run ká dára kó sojú ẹnìkọ̀ọ̀kan wa yìí ìgbà wọn àsìkò wọn ọlọ́run dákun mọ́sá ìjẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn kò sí nǹkan kan tí í máa tẹ̀lé ru àsìkò báyìí tó ń kálukú ń retí àfi kárí tó tún yàtọ̀ tó dáa ju tá à ń ti rí bọ̀ wá látẹ̀yìn lọ irú ara kí lè yí láì dá ọlọ́run dákun má jẹ́ ó sojú wa èyí tèmi ó wí lágbẹnusọ àwọn aṣíwájú lábẹ́ ìṣẹ́jú kan mi tó kù wọ́n lọ́kàn nínú àwọn ọmọ kéékèèké kan ó gbé kẹ̀kẹ́ bàbá rẹ̀ ń jọ̀kan ẹ wá ń gun kẹ̀kẹ́ òní lọ ọ wá pàdé ẹrú ọlọ́run kan tó ń gun mọ́tò bọ̀ wá ẹ dákùjẹ́ báyìí pé sallallahu alaihi wasallam ìrí mọ́tò lọ́wọ́ àjọ lójú bàbá rẹ̀ mùsùlùmí ẹ wá ń wo ẹ̀yìn láti lè wo bí ẹwà ọkọ̀ ń lè ṣe tó ìgbà tí ó fi darí ojú padà síwájú ó fi apá kẹ̀kẹ́ èèkọ́ ìbòrùn ìyá àgbàlagbà kan ìyá òun ní ṣubú lulẹ̀ ọmọ yẹn wò ìyá òun lẹ́yìn ọkọ̀ ju síwájú ń gun kẹ̀kẹ́ lọ ìyá òun wá rápálá dìde ọwọ́ àgbègbè ismail ahada kọ̀dé sakata ankashe arákùnrin wẹ̀yìn wò nǹkan kan ti bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ fàrọ̀já arákùnrin wa padà sẹ́yìn ọwọ́ dọ́dọ̀ yà wọ́n ni wọ́n á bí pé kí ló sọnù lọ́wọ́ mi ìyá ni kò wò ó wọ wájú ọwọ́ ẹ̀yìn ọwọ́ tán owó sì kò rí nǹkan kan ó chẹ́ẹ̀kì ara ẹ̀ ó chẹ́ẹ̀kì kẹ̀kẹ́ ó rí pé nǹkan kan ò bàjẹ́ mbẹ́ ọwọ́ àdìdì yóò máa lọ ìyá ni máa lọ jìnnà sakata ankaru rujula walan tajida abadan ìyá yìí ni tó bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n rí nìyẹn kí ló bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ìjọmọlúwàbí rẹ̀ lọ́sọ̀ọ́ níjọmọlúwàbí yẹn bá sì sọnù kò lè rí má láyé a ah, ọwọ adélé ọwọ sọ fún bàbá rẹ̀ pé ẹnìkan níjọmọlúwàbí òun bọ́ sọnù o bóòlù òun ò rí bàbá rẹ̀ níwọ̀n eré ìjọmọlúwàbí kọ́ mọ̀ bọ́ sọnù lórí ẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ ìjọmọlúwàbí wọ́n sọnù lọ́wọ́ ara wa bàbá tó dé àwa ni ìwà wọn àwa lọ̀rọ̀ wọn àwa nìrìn wọn dídá wọn àwa ni ìbùdí ẹ̀ka àtọ́ àwa ni tó bá ti bọ́ sọnù lọ́wọ́ ẹ má jẹ́ àrètí páàrí lọ́wọ́ wọn wàsálàmù alaykum wa rahmatulahi. bàbá mufti nípínlẹ̀ ọ̀yọ́. salatu fanda muhammad. gẹ́gẹ́ bí ẹ̀tọ́ mo kí ọlọ́run. ọba tó kọjọ ọba tá a tàka sí mo kí ọlọ́run ọba tó kọjọ ọba tá a fìjà lọ mo kí ọlọ́run ọba tó dúró síbi tó dúró sí tó sì kọjá àbí tó wà bí ọlọ́run bá tóbi lọ́dọ̀ kálukú wa kí ọlọ́run náà pẹ̀lú ọwọ́ rẹ pé Allahu Akbar. Muhammad. ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá nàbì àlékún kí àtìgẹ́ náà kó máa pín sórí ànábì kó lórí gbogbo àwọn sàhábà kíra mo wá kí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọlọ́run ní dàwa láàmú gẹ́gẹ́ bí àkókò orí òní pọ̀ lọ́jà kí èèyàn má máa tiẹ̀ òkè pààrà kò yá àdínì. mo á darí gbogbo kíkì ń lọ bá bàbá tó dáa ewu tí ń bẹ nínú ayé ni kí fún yàn pé di nǹkan yìí mú ẹni abá ni ó di nǹkan mú ewu ń bẹ lára rẹ. tó bá rí nǹkan òun dì mú dáadáa ọlọ́run padà fi nǹkan òun kì í àmọ́ tí nǹkan òun bá fi ṣe bẹ́ẹ̀ tó ti ọwọ́ rẹ̀ bàjẹ́ tó sì mẹ́hẹ gbogbo láì fi ti gbogbo ayé bá ṣe ọ̀dọ̀ rẹ̀ wọ́n darí ẹ̀ sí i. bàbá wa ààrẹ àgò fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ bá ń ṣe kára ó le dáadáa pẹ̀lú ògùn ọlọ́run ara yín tó le náà kò ní le nílé sakọtara kú arapa máa ń le ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ ní máa padà sí aburú mo fi kíkí ti bàbá wa ààrẹ àgò kí gbogbo àwọn àlú àwọn bàbá wa yòókù gbogbo yín pátápátá mo kí torí wípé òwe àwọn haúsá ni. wani babu mungu sarki sai mungu fafaɗa tabari tẹ́nìkan di àyè kan mú tí wọn ń pè lọ́ba tí wọ́n fi ń jẹ́ àléèbá ẹ wò ó dáadáa àwọn ẹmẹ̀wà tí ń bẹ lára rẹ̀ lọ daa. torí pé dáa lògùn ọ̀sán òfin bàjẹ́ ni òfin dàrú ọlọ́run ní dé gbogbo yín ọmọ padà ṣe aburú lọ́lá nàbọ̀wá Muhammad gbogbo àwọn bàbá wa tí wọn jẹ́ mọ́gàjí mọ́gàjí ẹ̀tọ́ ni kéèyàn mú kíkí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ látòrí bàbá mi bàbá ní aburúmọ̀kú ó fi dórí gbogbo tí jẹ́ mọ́gàjí pátá ní sálárì fín èké kéré àsìkò tí wọ́n fún mi ní kálukú yín náà máa bó ṣe mọ ọlọ́run ní jẹ́ máa padà sí gbogbo tí wọ́n jẹ́ ìmáàmù kanṣu tó yé gbogbo wa àmọ́ bàbá mufasir ń bẹ lára wọn balógun arọ́wàsí ajánásì gbogbo wọn pátápátá mo kí àwọn ọ̀tọ̀ kùlú tọ́yẹ́ pé tí ń bẹ lọ́wọ́ wọn lọ́lọ́run fi sọ wọ́n dàgbà láàrin wa kìí ṣe yípa wọn ni wọ́n dà jù láàrin wa gbogbo àwọn ọ̀tọ̀ ọkùnrin tọ́lọ́run fásitì kún tó fásitì rẹ̀ lọ́rọ̀ gbogbo yín mo o bẹ̀ẹ̀ látòrí bàbá wa ààrẹ mùsùlùmí fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ babawa wa wódò ni mo kì í yín o lọ́kùnrin lóbìnrin aburú ni kéèyàn kí àwọn ọkùnrin gbogbo ẹni títí sọ̀rọ̀ látàárọ̀ à àwọn obìnrin jẹ aburú wa ni kéèyàn sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ kọ́mọ̀ wá kí àwọn ìyá wa tí wọ́n bí wa fáwọn bàbá wa tó bá rí bẹ́ẹ̀ mo dá gbogbo kíkì nǹkan sí kíkì tí ò ní dìjà bẹ́ẹ̀ bá kí Yorùbá nídọ́ mi pé ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀ tẹ wíwù ẹ ti ṣépè kún pé kú sí kalẹ̀ ibi tó wà gbogbo kíkí wa ọlábùkún nú ẹ kú àárọ̀ bọ́ọ̀ bá kú láàárọ̀ ó kú lọ́sàn-án bọ́ọ̀ bá kú lọ́sàn-án ó kú sálẹ́ kámọ́bà wa rokú sí gbogbo ara wa kọ́mọ́dì pé lágbájá rokú sí mi salamu aleykum wa rahmatulahi wa barakatuhu. ọwọ́n tẹ̀mí fẹ́ sọ ni pé ó dá mi lójú èyí tí dùn mí ni pé wọ́n lẹ́ni tá a bá kéwú fún lójúlójú là wo ni à ń bèlè bọ́lọ̀ ti ṣayé dìrọ̀rùn àmọ́ mo fẹ́ fi ìkàlẹ̀ yìí rán wa létí níjọ́ tí Sayyidina Abubakar Siddiq tó di khalifa gbogbo rọ́ọ̀bì tó tó láyé mà wal ulama àdásà ni kíkí yín bẹ́ẹ̀ ọba kí yín olú ààrẹ kò rí rí gbogbo tí lọ́wọ́ bí tọ́bìlà ilẹ̀ ẹ̀rọ bínú ẹ dákun wọn fà nábì bẹ̀yìn. níjọ́ tí sẹ́yìn náà Abubakar di khalifa ó ní àlá ẹtẹ́ ti yín kẹ́ gbọ́ o. ó lẹ́yìn ọmọ ènìyàn bá ń gbọ́ dáadáa. ó ní àyàn mi lẹ́yìn lórí mọ̀ ń jọba kódà ìtì tí ń tún tẹnu ọ̀kẹ́nu àwọn náà ní head of state àwọn náà ní ìmáàmù tí ó kírun àwọn yìí náà ládájọ́ tí ó ṣètò dájọ́ àwọn yìí náà gbogbo nǹkan níbẹ̀ lára ṣe ní Abubakar níjọ́ tí mo bẹ ní Khalifa. ìní kọ́ni wùlí ju àlẹ́ ikọ́ mi. ó la àyàn mi lé yín lórí. wàlá súnbí ka èrè kọ́ mi. kò túmọ̀ sí pé mi ni mo dáa jù láàrin yín o èmi kọ́ ni mo lóore jù láàrin yín. wà á ń àṣàn jù. àmọ́ ohun tí mo fẹ́ sọ fún yín lákìyèsí tó lè jẹ́ kíjọba ó ṣeé ṣe fún mi èyí là ń sọ fáwọn mùsùlùmí náà tí wà lọ́rọ̀ yìí èyí tó jẹ́ ti bàbá wa ọba ọlọ́run òjòjú ọrí àwa pẹ́ á padà mọ sọ lábí aṣọ láàrin ara wa àmì tó jẹ́ tiwa lè mọ́ láǹfààní sísọ rẹ̀ mọ́. orí tẹ́ ẹ bá rí tí mo bá ṣe dáadáa ẹ ràn mí lọ́wọ́ lórí dáadáa tí n bá ṣe sí yìí o. wáyìn àṣà júbà ọ̀wìmú ni. ó ní ṣùgbọ́n àìṣe tán ló tù fẹ̀. ó tún fẹ́ nìkan bọ́ ìfẹ́ gángan fúnra fúnra rẹ̀ fẹ́ débi tó fẹ́ dé lọ́gbọ́mọ̀sọ gan yìí ṣe é tán ó ní tí n bá wá ṣàṣìṣe tẹ́ ẹ bá rí tí mo bá ṣàṣìṣe níjọmọ ènìyàn tíjọmọ ènìyàn bá gbé mi. ẹ fi làákà yìí gbé mi nàró. àṣìdìkù àmàna tún. ó ní òdodo làkọ́kọ́ tá a fi ṣèjọba tẹ́ ẹ fi rí ìjọba ṣe ọlọ́run yóò wọlá títóbi ọlọ́run yóò wọlá ní Muhammad bàbá wa. Afọlábí Gandhi òru mọ́gẹ́gẹ́ ẹlẹ́kẹta ọlọ́run wọn yọ̀ǹda òdodo fún wọn délẹ̀ délẹ̀. ó ní tẹ́ ẹ̀ bá mọ tí máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bá ṣubú irọ́ ni o bó lórí ìlú bá ti bẹ̀rẹ̀ sí parọ́ fáwọn aráàlú rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí jàǹbá wọn nù. orí ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ yí pé àkọ̀wé yìí fi kùn ẹni ọba jẹ́ alágbára lọ́dọ̀ ọtí yín. ẹni ọba jẹ́ alágbára lọ́dọ̀ yín làwọn àdán yín ìfòyín dí eléyìí òun ní sí jọ̀lẹ̀ lọ́dọ̀ tèmi torí tí ń bẹ lọ́wọ́ mi jù tiẹ̀ lọ. ìtí ń jí ọba ó ju gbogbo nǹkan yòókù lọ ó ju owó lọ ó ju ìmọ̀ lọ ó ju ipò lọ ó ju gbogbo nǹkan lọ àmọ́ kí wọ́n ní ìjí ọba ó fi jẹ́ ọba ó náà ní kọ́bó lo àwọn tó wá nímọ̀ bàbá kí wọ́n máa pè wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọmọràn ọlọ́wọ́ wọlá níbi ìlú yìí wa lọ́wọ́ aburú òsì ní ìwọ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ti ń bẹ níbi ọba sàmì dáadáa aburú rẹ àwọn tí ń wò wá ní ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ òwe mẹ́ta wọ́n ní wòye pàǹlù mẹ́ta ibi tí ti sọ̀kalẹ̀ nu wọ́n ní àìwí bí àákú bẹ́ẹ̀ wájú aláàfin ọ̀yọ́ kọ́ bẹ́ẹ̀ bá lẹ́nu òun gba gbogbo ọ̀rọ̀ tó bá sọ gbogbo ẹ̀ tán ojú rẹ̀ ni wọ́n fi kí ìdàbọ̀ ọ̀la ẹ̀yìn rẹ̀ wọ́n fàyọ. òwe ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àìfi gbèsè sọ́run sọ̀sọ́ kèé sòwe tí wọ́n ń pa nísẹ́yìn torí pé ará àsẹ́yìn gba ike ẹni tí ọba jẹ gbèsè kò ṣe nǹkan rí láyé ni. òwe ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n pa lù kẹta òun náà ni pé bẹ́wẹ́ bá pẹ́ láàrọ̀ ṣe a máa dọ̀ṣẹ́ kìí sòwe tí wọ́n ń pa nílùú Ṣakí ńlọ́fàtọ́ ẹ̀kọ́ tó ọba dé Ṣakí ọmọ gbọ́ ilé Ògbómọ̀ṣọ́ ilé Ìjẹ̀bú ilé Ìlọrin ilé Àfẹ́ẹ̀gbá ilé Àfá Ìdìgbò gbogbo tẹ́ẹ̀mọ́ bá ń bẹ̀rù torí kẹ́ẹ̀mọ́ bàbá wọn dulẹ̀ bàbá wa kí n má bàa wá di alásọjù aláṣejù ara yín ni mí inú yín mo ti jáde àmọ́ gbogbo ọ̀rọ̀ kan mo lè sọ tó lónìí ọlọ́run ní já máa padà sí aburú. àwọn abáṣe fáti aláriwo báwọn bàbá ṣe máa ṣe Ògbómọ̀ṣọ́ la fi fún àti bàbá tó fẹ́ dì í mú lónìí bàbá tọ́lọ̀ ni wọ́n fẹ́ di Ògbómọ̀ṣọ́ mú mo wo bíi nígbà tá a dé bíi mo wò ó ọlọ́run mo wá wo ohun tí wọ́n kọ síbi. Si níjọ́ wọn ń kọ́ gbogbo àwọn ọkọ̀ tí wọ́n kọ́ tá a máa wá síbi àti ìgbà owó kọ Jímọ̀ Ọládùnní níbẹ̀. mo wá rí i pé gbogbo wa ṣe pé tó lè rìn tí bàbá máa ń sọba lé lórí bàbá náà ti dẹni tí wọ́n fi ìhà wọn lélẹ̀ nínú ibi wọ́n wà. bọ́bá rí bẹ́ẹ̀ èmi àti ẹ náà wọ́n fi ìhà wa náà lélẹ̀ ìjọ kàmọ́ká ṣe rere. alfatiha fatiha alubarika. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم gbogbo bí wọn ti rí olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ ètò náà lọ síbi kòókòdó jẹ́ kókónú oògùn ọ̀jẹ́ ni bí ẹ bá lo ìdérí kókù sọ́ọ̀lẹ̀ nígbà wọn bíi pé àsìkò òun tó ẹlẹ́ran ti tú ọlọ́run níjà fọjọ́ ọlọ́jọ́ lọ́hùn bàbá ìmáàlú ní akíbàbá aláàrò jẹ ẹmọ ìbínú akíbàbá wa aláàjẹ nígbà tí taxi pọ̀ ńlẹ̀ yìí dáadáa báwọn yẹn bá dá taxi do tax apá àké mẹ́ta àájẹ kan bàbá mufasiru àná ẹnu wọn mo ti gbọ́rọ̀ yẹ akíbàbá ibà abógundé bàbá wa àrẹ ìsọ̀nà bàbá wa bọ̀rá àti bàbá wa olùbẹ̀yẹ pẹ́ ní ìsìn bàbá àgbàláyé gbà mí tí wọ́n sọjú gbogbo tí ń jẹ́ sùmùràtúlì mú mí nì sùmùràtúlì mú mí nì àfárọ́ àṣù ẹ àmọ́ pé bàbá àgbà bísí ni là. ayé gbá ní ara rọ̀ mí gbẹ̀dẹ̀mukẹ́ ayé gbá ní ara rọ ọlọ́run fàyè bá ọba wa tuntun. ọlọ́run dọ́kọ̀ máa pọ̀ bá a láòyè kẹ́gbẹ́ kẹ́kọ̀ọ́ bàbá ọlọ́run máa pọ̀ bá a láòyè bàbá. ọlọ́run dákò máa pọ̀ bá Gandhi ọlọ́run dákò máa pọ̀ bá Gandhi ọlá òye kẹgbó kẹtọ bàbá. ọlọ́run dákò máa pọ̀ bá Gandhi ọlá òye kẹgbó kẹtọ bàbá. ọlọ́run dákò máa bàbá báyìí máa mọ̀ àyílára kẹ́gbó kẹ́tọ́ bàbá ọlọ́run dákun má. àyílára. bàbá ìmọ̀mù náà ní ká sọ pé àdídí ìsà dàlí àràbí àlìyàdàbí àlìmọ̀dàbí àsìlájà tì bìsájì àti wàlúù àìjánẹ̀bí ọlọ́run dákun bàbá bá ìmọ̀mọ́ àyílára. ọba jẹ́bi yóò gbọ̀ wá bàbá ní kání sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ọlọ́jẹ́mi yóò gùn. wọ́n ní àwọn tí ọba wa rí àgò wọ́n ní ká sọ pé ká ló láti ilé wa lọ́hùn bàbá ti kọ́lé àyígbà mi ilé adé kan ló kù ibẹ̀ ni wọ́n ti bí màmá bàbá wa àárín àgbo àwọn àgbẹ̀ bá wà àárín àgbẹ̀ kí gbogbo àwọn bàbá wa olóyè pátápátá ọlọ́ọ̀bà pẹ̀lú èyí tí olúwa ṣe fún wa yìí kèé sábà ṣe fún gbogbo èèyàn èyí lè mọ ara aṣọ lápá kan wọ́n máa tún bì kan. wọ́n wá ní ayé yẹn yẹn yẹn. olúwa tó fún yín yẹn. olúwa tó fún yín yẹn. yóò jẹ́ kẹ́mi yóò gùn. wòlá kúrí hánù. èyí bá wù. bàbá wa ìmáàmù àgbà. ọlọ́jẹ́ mi yóò gùn. èyí tó ṣẹlẹ̀ yìí lásìkò tí àwọn òlé ọ̀gbọ́dì náà ṣẹlẹ̀ kí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kí wọ́n péjú báyìí èmi yóò gùn. E ni àlàáfíà kárìkẹsẹ wọlé àwọn tí wọn bí gbogbo baba wa wọn bí tátùlẹ ayi mọwà lùwúlọ mọ bàbá náà làwọn náà ń bẹnu wọn ẹ sọ pé sẹwọn fáwọn náà ni. bàbá ìgbẹ́lẹ̀ ìgbà mi ni wọ́n fi lélẹ̀. àwọn ti tọ ìtàn yẹn fáwọn kankan wa àjáwà rẹ̀ sà bẹ́ẹ̀ yóò ṣe rí nu ẹ̀yin náà bẹ́ẹ̀ nu. bàbá àbáwá tí wọ́n wà nílẹ̀ yìí bàbá wa ààrẹ mùsùlùmí bàbá wa èjìdé gbogbo ní àpapọ̀ àwọn ní iyọ̀ ìsìláàmù nílùú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní payín láíláí ìwọ́n jẹ kẹ́mi yóò gùn iná àtò ìnà bàbá mi àgbẹ̀ látún ní iṣẹ́ bàbá làwọn kí bàbá ní mọ́mọ́ rẹ̀ ṣà bàbá fọ́wùlì wúlọ̀ mọ́ bàbá àgbà níkẹyẹ ọlọ́run nípa tí jẹ́ láíláí ẹ̀mí yóò gùn yìí náà àtẹ̀yìn bàbá mufti ẹ̀sọ́kẹsẹ̀ ẹ̀hù bàbá àgbà mufti ẹ̀ ní bínú bàbá tó bí wọ́n fẹ́ràn àbá tó pọ̀ wọ́n lè máa wádùn mi lójoojúmọ́ wọ́n lè àwọn bàbá lójoojúmọ́ lójoojúmọ́ ọdún kan wọ́n lè má délé wọn wọ́n á máa pa wọn lórí fóònù ọmọ oúnjẹ mi yóò gùn ọlọ́ba akẹ́ bàbá àgbà bísímilá ìpínlẹ̀ ọ̀la. àwọn amọ́gàjì ọlọ́jẹ́ mi yóò gùn ọlọ́jẹ́ mi yóò gùn ẹ kú oríire ẹ kú àṣeyọrí olórí jọba jẹ láéláé bàbá kábíyèsí bàbá wa aláyélúwà. Ṣòun ti lè Ògbómọ̀ṣọ́ ẹ̀ ní kábíyèsí o tí olúwa ṣẹ̀ṣẹ̀ fún wa yìí ọlọ́jẹ́mi yóò gùn ọlọ́jẹ́mi bàbá ogun ọlọ́jẹ́mi bàbá ogun iná àtọ̀ iná ló fẹ́ nà ọdún. a kí àwọn aláṣẹ láti tún wọlé gbogbo àwọn ìjọ ìyá kan àgbúdú wáyé ìyá sáyìn a kí gbogbo yín náà ọlọ́mọsà jẹ́ kí àjọ lògùn náà sọpẹ́ àwọn bàbá wa sóòlù. àwọn ìmáàmù sọ̀rọ̀ lérè. sẹ́lú wà lánàá bí yìí kẹ́lẹ́. a kí ọlọ́run àti ànábì tí ọjọ́ rẹ̀ àwọn ní àmọ́ra wọn kí ẹnìkan ò lè dá wọn kí sẹ́ni ó lè kí ọlọ́run tó ànábì Muhammad kò sí sẹ́ni ó lè rìn ànábì bí òsọ ọlọ́run tó yẹn ọlọ́run bá lè kí ànábì mi a kí gbogbo àwọn àpá àti ẹ̀ṣẹ̀ wá dàbà yìí àwọn alàyè nínú ọmọ fàyẹ̀lẹ́ tó ń jẹ̀lọ́wọ́ tó ń ṣe. a Thank you. Apa tu kau yang kedua tadi? Apa? mo kí gbogbo ẹ̀yin bàbá imam gbogbo ẹ̀yin àfà gbogbo ẹ̀yin alásàlátù ẹ kú oríire o oríire náà ọlọ́wọ́ ló ṣe kò ní sọ́jú orí bímọ Muhammad mo kí gbogbo àwọn bàbá wa ọ̀tọ̀kùlú ìlú bàbá wa ààrẹ mùsùlùmí bàbá wa Basọ̀rún. bàbá wa àléfà bàbá wa aṣojú wọ́n wá kí wa Alhaji Mansour gbogbo yín pátá kí mo kí bọ́ọ̀ nǹkan ò yín o gbogbo ń ta wá sí lónìí ni gbogbo kálukú ní sì ti ń dúpẹ́ ọ̀rọ̀ ní kálukú ti ń sọ náà ní sì ń agbára sì ń bí kálukú ti ń ọlọ́run jẹ́ ẹ bá mi ṣe amínà bàbá wa tí ọlọ́run fún wa ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn ìmọ̀ràn mẹ́sẹ̀gì tèmi sí wọn ìgbà tí mo wà nù Christian ìgbà tí mo ṣe Christian tá a bá fẹ́ ṣe ìkórè lọ́dún nílùú tiwa a ní alápàlà kan tí mo wá sí fún wa pálápàlà bá wá dé yóò dé sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n wa tí a jẹ́ gbajúmọ̀ ọjọ́ náà lọ́n tí a máa ránṣẹ́ sí i níta tàbá fẹ́ ṣèkórè tọ́ba ti di ní aago mẹ́rin ìrọ̀lẹ́ wọ́n tó àgáta á wà bọ́ síta alápàlà yìí máa wà á yóò wà á bẹ́ẹ̀ látòrí ẹni tí wọ́n fi ṣàṣáájú níjọ́ náà gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ níjọ́ tí ń sọ̀rọ̀ náà àwa àpèlérè ẹ̀rí la máa fi rín àmọ́ ńgbà tí ọjọ́ ń dàgbà tá à ń sún mẹ́yìn àgbàlagbà àwa ń rí i pé ọ̀rọ̀ ni kìí ṣe pé ń kọrin lásán orin náà ni mo fẹ́ kọ fún bàbá wa tí ọlọ́run kádàrá tó sílùú wa tó fún wa bàbá wa Ghandi Ọláoyè Àfọlábí. òrùmọ gẹgẹ kẹta ọlọ́njẹ́ mi wọ́n gùn o. àmọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí ẹrú náà máa fi orin ń gba àwọn bàbá wa nímọ̀ràn níjọ́ náà lọ́hùn yóò kọjú sí wọn náà lèmi náà kọjú sí wọn yìí pé bàbá wa Ghandi Afọlábí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ o. báyé bá òun yẹni yẹni kò dénú ayé o. bàbá Ghandi Afọlábí orúmọ gẹ́gẹ́ kẹta pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ o báyé bá òun yẹni yẹni kò dénú ayé o ìmọ̀ràn mi sí wọn nù ọlọ́run ó dúró tì wọ́n ṣe é hàn pé Ògbómọ̀ṣọ́ ni wọ́n Ògbómọ̀ṣọ́ la bí wọn sí ibẹ̀ kí wọ́n gbé bí ìlú ti rí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀yin òǹlù ni nǹkan ò ní sẹ̀mí gbogbo ẹ̀yin bàbá wa nǹkan ò ní ṣe yín lágbára lọ́ọ̀lọ́hún ọlọ́run ó jẹ́ tọ́ wọn sọ́nà pẹ́ àmọ́.

látara báyìí kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ àwọn lọ́wọ́ èyí tí a bá ń lù ú yọ rọ̀ wọ́n lọ́rùn yọ da ntí a bá dáwọ́lé ọmọ ṣeéṣe ọ̀dà gbogbo àwọn àgbàlagbà afọ àti àwọn àǹkalẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin. àwọn onímọ̀ jìnlẹ̀ àwọn historian wọ́n ní poetry is rather than history tí a bá fẹnu sọ ìtàn lásán ó lè fabrication lè wọ̀ ọ́ ìyẹn lè purọ́ àmọ́ tí nǹkan bẹ́ẹ̀ ti lè di orin tí ó wà lẹ́nu gbogbo èèyàn láyé kinní kan láyé àrẹ̀sà láyé láwọn yorùbá gẹ́gẹ́ ó ti ó tù ju ìtàn lọ orin tẹ́ ẹ̀kọ́ yẹn orin yẹn wọ ara gan ọ wọ ara gan bàbá ọba sì ti wọ́n wò gan live and direct bí bàbá kélébé níjà táwọn ọmọ bàbá pé wọ́n máa kọ́ ọ́n pé eré yín làwọn á ṣe é ẹ̀yin ọmọ kélébé ìran yín làwa wò làwa wò. ẹ má kọ yókù ẹ má kọ ẹ má kọ sáì tù tó fẹ́ ìtumọ̀ fẹ́ yọ gánà. ṣe stanza two yẹn gan ni wá sí ìta pé o a ò mẹ́ni tó fẹ́ ni ẹni afẹ́ là mọ̀ sáré ààrẹ pọ́nrẹ́ lómi o nísìnyí ní aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́wàá this is the huge crowd of Muslim community in Ogbomoso zone welcoming our new monarch with special prayer gbogbo mùsùlùmí tí ń bẹ mí náà ó kè kó gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà ọwọ́ rẹ ti dọwọ́ àṣẹ sọ fún ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ aláàjì Màsúrù ẹ̀mú ààrẹ bàbá wa bá sọ̀rọ̀ ẹ̀mú ẹ̀yà alẹ́ mú báyìí sọ fẹ́ ni pé láyé láòyè òrùmọ gẹ́gẹ́ ẹ̀kẹ́ẹ̀ta èyí tèmi ṣe o ṣàkófin ẹ̀mú yàn èyí tèmi ṣe o bàbá wa rí àgò ẹ̀kú oríire sà ní ìsìn we listen to goodwill messages. Afọ afọ asụlila. Wọ́n ní ẹja farabalẹ̀ dáadáa. A gbọ́dọ̀ pọ̀ báyìí kí wọ́n mọ̀ pé Ọlọ́run wí ànábì sọ. Gbogbo tá à ń gbọ́ látàárọ̀ náà etí bàbá Fẹ́dúrà etí bàbá Mukadam ìtàn ẹsẹ̀ ó kì í gan àti bàbá Mufti. Àmọ́ ọ̀fíṣàlì bàbá Mufasira Ògbómọ̀ṣọ́. kọ́ lamin bí ó ti mọ ní ọmọ ilẹ̀ ọjẹ́ lára aláboyún bàbá mufasiru àná á ti nàbá súnmọ́ ẹ̀yọ́ ọmọ òwe yorùbá bóò ní ilé ó sì wá jẹ lára aláboyún wọn ni ebi wò rí bí ọmọ mọ́lẹ̀ bàbá mufasiru níṣẹ́jú mẹ́wàá àti agumọ́ka ló fi lù tọ́ba ti wá délẹ̀ agbọ̀gbọ́ win message méjì ọ̀kan látọ̀dọ̀ bàbá wa rẹ ọ̀kan látọ̀dọ̀ bàbá imam sunusi bàbá wa khalifa ní abashirabana bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم bisimilahi rahman rahim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين على إطائنا ما سعدناه بلا نكسين Ito ina ma sadina wo bila nakisin. Alhamdulillahi rabbil alamin ala. Ito ina ma sadina wo bila nakisin. Ito ina ma sadina wo. الناكسين سيادتك اللهم نسأله كما نعوذك اللهم من الناكسين كما نعوذك اللهم من الناكسين الحمد لله rọ́bì alámìnà alẹ́. ọ̀pọ̀ tó dá gbogbo àgbáyé tó jẹ́ pé lórí gbogbo ń tó dá ń tó bá fẹ́ ní í ṣe adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. ìtọ́ iná máa ṣàlìná òbí lánà kìsì. ó fún wa lóore tá à ń fẹ́ kò sí àbùkù ń bẹ̀. òun náà ni kó fún wa láṣẹ pé ó tún fún wa lọ́jọ́ òní láti fi dúpẹ́ fọlọ́run. síyáde túkọ̀ láhùn mẹ́nà sí àlùmú. gbogbo ètò ó bọ̀ kò tí ì kan àlùkùránù òní lọ́wọ́ kan àlùkùránù eléyìí tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tó fi túnlẹ̀ ayé ṣe. kámá náà ń lù kàlẹ́ ọmọ mi náà náà àwọn ọlọ́run ní sọ́ọ́.

wọ́n sì lọ́hùn torí ọlọ́run ọlọ́run gba lẹ́sìn ọ̀sẹ̀kù fún wa ọwọ́ á ní ọmọ ọ̀sẹ̀kù lọ bẹ́ẹ̀ láéláé ọlọ́run bá wa kẹ́ wọn yọ náà. a kí ọlọ́run lára àwọn tó fún wa náà mò ń fi àsìkò yìí mò ń fi kí bàbá wa ààrẹ àgọ́ ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kára ó lé mò ń fi kíkí yín ẹ dákun torí ọlọ́run gbogbo orúkọ bí wọ́n ṣe dáhùn ọ̀ràn yẹn ni fún mi kí n dà kì í ṣe mo lè mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ dání kì í ṣe nọ́mbà túlánì kì í ṣe nọ́mbà pébẹ̀ àmọ́jọ́ ti wá lọ mo tún fi kí kí bàbá wa àrẹ àgbòlẹ́lẹ̀ kejì kí gbogbo ìjókòó kára ó lè wò mo ń fi èèyàn ní ní bàbá má níyà mo ń wá eléyìí tí mo fẹ́ ṣe yìí kì í ṣe kíkí ẹ̀bẹ̀ ni kò máa jẹ́ mo wá fi bàbá àyá mi alábẹ́dẹ̀ mò ń fi ń bẹ gbogbo ẹ̀yin bàbá olóyè tìlẹ̀ ọ̀dàrúkọ yín ọlọ́run kọ́ bá mi kí kọ́ bá mi mú irú dáadáa ìlú lẹ mú lọ́wọ́ ni ọ̀bàjẹ́ ilẹ̀ ni tí ọlọ́run ní ẹmú lù ló dé lẹ́sìn gbélé lọ́wọ́ ọlọ́run níjọ́ bàjẹ́ ló mò ń fi yín mò ń wá ń fi yín kí bàbá wa ìmáàmù àgbà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Eh, bàbá arákùnrin àkò yìí mo ń fi àsìkò yìí kí bó ṣe máa èyí kọ́ àsìkò ló ṣe mí bẹ́ẹ̀ mo palẹ̀ mọ́ wá kódà mo kọ kàsídà fún bàbá wa kábíyèsí ó ní lọ́wọ́ mi àmọ́ kò rí wáyé lónìí nítorí àsìkò ó sì di ọ̀ràn àyàn wípé kí wọ́n ṣe wáàsí gbogbo ẹni ẹ̀ ṣe tí ó ti kọjá ìwáàsí ni wọ́n wá ń fi kí bàbá wa látúnni ṣe mò ń bí kí bàbá wa tí wọ́n jẹ́ rọ̀yìísù rọ́ọ̀bì tẹ́sílẹ̀ àyímá wàlẹ̀ ọ̀làmà àti gbogbo ẹ̀yìn bàbá wa ní àyímá local government kọ̀ọ̀kan ẹ dákun ẹ má bínú ọlọ́run kó bá mi kí yín kó bá mi yọ́nú sí yín èyí tí yóò wáyé ojú ká kí ọlọ́run lọ ó kí ara rẹ̀ pé láhùnmá máa lè tẹ̀lé mọ́lẹ̀. Allahumma malikal mulki tutil mulka man tasha. Ọlọ́run lọ́lọ́lá ẹni ọba fẹ́ ní fún. wàtàí zolimolka mi máa taṣá. wọ́n bá wu ọlọ́run àgbà lọ́wọ́ ẹnìkan agbẹ́fẹ́ lómi kò sẹ́ni tí ó bí torí kò sẹ́ni tó gbọ́ ọlọ́run dá ẹnìkan kan. wàtàí zomantaṣá. mo ń ṣe wá sí kan lọ́dún kan tá a fẹ́ dìbò àkọ́kọ́ lóṣogbo ìbò tá a dìbò pé ààrẹ tó lọ wọlé mo ń sọ pé kò sí lórílẹ̀‐èdè ayé tó ṣẹ́kù tí yóò sọ pé ẹ bá olórí orílẹ̀-èdè kan tí ó pè ẹ bá mi pa ẹnìkan lórúkọ mi wọ́n yà kún pípa rẹ̀ lọ́dà ni kò sí mọ́ lórí ilẹ̀ ayé àbí ń bẹ ní. ọba Fáráò ní ẹ máa pa gbogbo ọkùnrin tí ẹ bá bí lórúkọ òun tí nǹkan kan ò ti bẹ̀ ṣe àmọ́ ń bọ̀ ọlọ́run dé ń kọ́ ọlọ́run fàyọ lórí òye. wàá tó àìsùn máa ń taṣà. tó wá rí bẹ́ẹ̀ èyí tí ó jẹ́ wá sí fún gbogbo ẹ̀yin bàbá wa kábíyèsí àti gbogbo ẹ̀yin bàbá wa yàrá màlápapọ̀ tí mò ń wá ń fi bàbá wa ààrẹ ìlú Ògbómọ̀ṣọ́ ààrẹ mùsùlùmí mò ń fi kí gbogbo ẹ̀yin bàbá wa Basọ̀run bàbá wa Alhaji Mansuru Ejide bàbá wa Wasiru Lumumini Wasiru Lumusulimi àti gbogbo ẹ̀yin tó yẹ kí n dákọ̀ mú kí yín o wọn ẹ bàbá wa Jánásì ẹ mọ̀ tán bàbá wa àlífà tán nínú àwọn ẹ̀sà tọ́lọ́run sà àwọn àyà kan bẹ tí bàbá wa àlífà ẹ̀kọ́ ń wọ́n ti tà tán wọ́n ti rà tán ọlọ́run jalè ọ̀dà àlùkò wọ́n sì ké kùránù wọ́n ti ń lò. Allah tó bá rí bẹ́ẹ̀ èyí tí ó jẹ́ wá sí fún wa ni. wá tó ẹ̀zù máa ń taṣà. èyí tí ó jẹ́ wá sí fún wa ò ní pé ẹ̀yin tá a wà lórí ipò kọ̀ọ̀kan tí a dìpò kọ̀ọ̀kan mú àwọn tí wọ́n lo àná ni wọ́n lò dáa bá ní àwọn òní la fi dé bá bó làwọn ó ṣe lò dáa tí òfin ní já sí wípé àwọn tí ń bọ̀ lọ́la ò rí nǹkan bá lọ́wọ́ wa. nítorí pé lórílẹ̀‐èdè nǹkan kan ti ṣẹlẹ̀ o ṣíṣẹlẹ̀ rẹ̀ tó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé ó dùn mọ́ mi bí kì í ṣe lítírẹ́tọ̀ kan ló sọ kì í ṣe hadisi kankan tá a pa anabi ń bẹ́lẹ́sẹ̀ kankan wí onikọdimata ka ohun wa ma tati ma kaari mu. kọdimata ka ohun wa ma ma tati ma kaari mu. wa ma tati ko wa ma tati. wa ma tati ma kaari mu. waasa ka ohun wa ohun fi na si aya tun. waasa ka ohun wa ohun fi na si aya tun. wa ta ka ohun wa ohun fi na si aya tun. wa ta ka ohun wa ohun fi na si aya tun. mo tẹ kí yìí hayatun lámìdádàlà. mautu tẹ́kí hayatun lámìdádàlà. aṣaka omu wa ń fi náà sí ayatun. aṣaka omu wa ń fi náà sí ayatun. aṣaka omu wa máa tẹ́tí makari mọ̀hún a ní wọn lórílẹ̀‐èdè yìí níjọ́ tó kú ni àpẹẹrẹ ara rẹ̀ tán ikú náà pa ẹnìkan ò lè sọmọ rẹ̀ ní orúkọ tí ẹ wà ní ìlú mi náà. قدماتك وما تاتي مكارمهم وعسى قوم وهم في الناس أموات وعسى قوم وهم في الناس آيات ó ti kú ìsì ń sẹ̀mí ìsì ọkọ rẹ̀ kò parẹ́ lára rẹ̀ làwọn tẹ́nì kọ̀ọ̀kan bàbá bàbá wa tẹ́ ẹ délé mu o ó kọ wọ́n ń yè ẹ̀yìn bàbá wa àárẹ̀ àgò kára ó lé o ìtẹ̀tí ẹ gbé kalẹ̀ yìí ṣé ẹ rí i pé ìtàn òun lọ́lọ́run ni ẹ wá jókòó létí téèyàn sì ń ra gbadá sọ ẹ sọ pé o agbada náà ẹ sọ pé sọ pé ẹ pàṣẹ pé. màtó tẹ́kí àyà tó lámìdá dàlà. bẹ́ẹ̀ náà sì ni kú àwọn olùpáyà ọlọ́run wọ́n kú gbígbà wọn sẹ̀mí ni ó sì máa rí bí àwọn wo Muritala ti lọ ẹwọjọ ti lọ àbúkọ ọkọ rẹ̀ rí pẹ̀lú ọjọ́ lásán tó ọjọ́ níwọ̀n péré tó lò pẹ̀lú ọjọ́ níwọ̀n tó lò ọjọ́ kékeré tó lò orúkọ Múrítàlá ò parẹ́ àṣẹ tó paálẹ̀ ò bọ́bá wa rí bẹ́ẹ̀ bóò láṣẹ ló bí tiwọn. Wà á ṣàkàmùn wàhùn fi náà sí àyà. Wà á ṣàkàmùn wàhùn fi náà sí àyà tán. Ẹlẹ́mí sì ń sẹ̀mí lọ́wọ́, kò sí lórí àṣẹ mọ́, ìsìn pàṣẹ. Bí n bá gbé jìnnú ẹ̀rìn kò burú. Salami Abubakar ń bẹ́nu òlu yìí ní gbogbo ibi tí lọ ìjọba ní ràn lọ nítorí pé ó lo ànádà tó ń jí oró nílò tọ́ba wá rí bẹ́ẹ̀ alimaalu walibanu nasina tole ayati dunya. bisimilayi rahmani rahim alimaalu walibanu nasina tole ayati dunya walibakiyatu soliyatu khayrun inda rabbika sawaban wa khayrun amala èyí tó dé tọ́lọ̀ ní kálukú èyí bàbá wo múlé lọ́kẹ́ẹ̀dẹ̀ àwa fi gbogbo àwọn tọ́lọ̀ yìí náà fi tọrọ fún bàbá wa Gandhi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n jẹ́ ìlú fẹ́mi lóyè gbogbo àwọn àfáà wa ti ń sọ ní ìsìn pé kí gbogbo ayé ó pé kí gbogbo mùsùlùmí ayé ó pé á ọ̀sọ̀ wọn báyìí tọ́ba wa rí báyìí àbẹ̀ ọlọ́run fún bàbá wa Gandhi tí wọ́n jẹ́ Ṣọ̀ún olè Ògbómọ̀ṣọ́ tòní ọlọ́run wọlé ẹ̀yin tẹ́ gbá ọlámú tọ́lá òmì lọ yín tí wọ́n dé láti wá máa lò ọ̀la náà ọlọ́ba tọ́ wọn sọ́nà báwa tọ́ wọn sọ́nà báwa tọ́ wọn sọ́nà ọkọ̀ ọlọ́run ní wakọ̀ ayé ó kó láwọn kọ̀ọ̀kan lọ́wọ́ wọlé àwọn tó kólé lọ́wọ́ tó kọ wọn ò bàjẹ́ lánàá tí ó bàjẹ́ lónìí ó kọ àbáwá ajagungbádé tàná kábíyèsí o ẹ tún wí lẹ́ẹ̀kan sí ẹ tún wí lẹ́ẹ̀kan sí kò bàjẹ́ kò sì lè bàjẹ́ nítorí bí wọ́n ṣe lọ ọjọ́ ń pẹ́ ó ṣeé ṣe kí wọ́n bàjẹ́ ń bẹ̀ wọ́n ò bà kankan jẹ́ bó ti wá dé tọ́sọ̀kalẹ̀ tí ọlọ́run gbé ẹni ó gbé dé àfi bàbá náà kọjá àfi bẹ́ẹ̀ lọ́run fún wọn ọlọ́run kọ́ bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè kí wọ́n gùn lẹ́mìí ayé mo wá fi ṣe àdúrà fún gbogbo amágàjì ilé oyè kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ orí ẹ̀yìn bàbá amágàjì ọláoyè é kárí gbogbo amágàjì ilé kọ̀ọ̀kan ọlọ́run kọ́ bá wọn dúró dáa mo fi ìyá mi ìyálóde mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa pé ẹ kú iṣẹ́ o ọlọ́run níjọ́ bàjẹ́ o ọlọ́run jẹ́ àṣepẹ́ o al-Fatiha bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin arahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين السلام عليكم ورحمة الله ẹ jẹ́ gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà bàbá wa àárẹ̀ àgbo tí gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ pé ká ló lé wa gbogbo tá à ń ṣe yìí ni wọ́n ń wò jákèjádò Amẹ́ríkà Latin America Europe alẹ́rìíwò ní Parrot FM àṣìlérìíwò ní Ògbómọ̀ṣọ́ Focus TV nísìnyí gbàtàgò mọ́kànlá kọjá ìṣẹ́jú mẹ́rin déédéé táǹtà máa ẹsẹ̀ dá àfin fàdúrà náà ni eléyìí tó special wà ní abọ goodwill message láti ẹnu bàbá wa ààrẹ mùsùlùmí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ fọdílàtú Sheikh Abdulganiyi Abdulrahim Àtàdá Owódò òní bisimilah ẹgbẹ́ lọ́n tóbi fún wọn jọ̀mọ́ bí wọ́n bá ti ń délẹ̀ lágbọ́sọ̀rọ̀ bàbá àlífà. sọ́nù alákàlẹ́ ìkọ̀rẹ́ àdúgbò lọ́wọ́ ọlọ́run alhamdulilayi. àfi ìfọ́ ànábì wa muhammad. three hundred. ẹ̀yin mùsùlùmí mo kí yín kú oríire o. alhamdulilayi. oore náà ní bàjẹ́. mo wá ti àtibẹ̀ mo kí bàbá wa ààrẹ àgò. ẹ kú àsojú sẹ́yìn ẹ kú àmúlélọ́ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run máa bá nìkan yín máa ṣe àwa mùsùlùmí ọ̀rọ̀ àwa mùsùlùmí ọ̀dọ́wọ́ yín o bàbá wa bàbá wa ẹ dàgbẹ́ ọ̀rọ̀ àwa mùsùlùmí ọ̀dọ́wọ́ ọyọ́ ọ̀dọ́wọ́ ọlọ́run ọlọ́ọ̀bà àtò ọlọ́ọ̀bà ní gbé kájọ́ dà gbogbo ọkọ̀ náà tẹ́ ń tù bọ̀ lọ́lọ́ òde kọ́ bàjẹ́ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́ọ̀kọ́ yín wà sí pẹ̀lú ògo ọlọ́run àwa mùsùlùmí náà á sì mọ̀ á sí lágbára ọlọ́run wọ́n á ti bẹ̀ mo gbogbo àwọn bàbá mi ìjòyè pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run wà pẹ̀lú yín yóò dúró tì yín ẹ sì mọ̀ sí bẹ́ẹ̀ làwọn mọ́gàjì náà mú kí wọn wọn á ti bẹ̀ mọ́ kí bàbá wa ìmáàmù ọlọ́run. ọ̀dọ́ ni wọ́n alihamudulilayi èèyàn ò lè ṣe kọ́kọ́ kù bì kan nígbà tí bàbá ìmáàmù dé àdúgbò lọ ta mọ́ṣáláṣí ó dùn wò àbí ó dùn wò mọ́ṣáláṣí dùn wò àbí ó dùn wò gas appraiser gbẹ̀tẹ̀ kò sí ni gbogbo ní tẹ̀yẹ̀ bá ṣe láyè ló kú bí kan ọlọ́run kò ń ṣe àdúgbò ọlọ́run pé táyà ti wá náà ní gbogbo ìkàtọ́ dà kí n ṣẹlẹ̀ lógún ọ̀ṣọ́ gbogbo ẹni tí máa ń fẹ́ kí nǹkan dáadọ́ máa ṣẹlẹ̀ sí kò sí alhamdulilayi. alhamdulilayi. mo tọ́ kí bàbá wa papọ̀ yìí bàbá wa papọ̀ yìí ẹ̀kọ́ àdótì ẹ̀kọ́ àsolúsẹ́yìn èmi ò tiẹ̀ mọ̀ yín tí ì bá jẹ́ pé ìgbà tí bàbá wa ní ara ah, bó bàbá kábíyèsí àdàkọ wa ṣe sọ bí ẹ ṣe jẹ́ tó di ẹ̀dẹ̀ dìbò náà wò pẹ̀lú ògbó ọlọ́run ìbò náà ò ní bàjẹ́ láéláé wa kí gbogbo bàbá Bùfásìrì bẹ́ẹ̀ ni mo kí MC MC ti sọ tán bó ṣe rí gan náà kọ́lọ́ bá forí ti bàbá mi Alhaji Abdulrahim Ìṣọ̀lá Owódùn bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n mi náà aláàjì gbàdàwátì adélékè owódòní. bí NCC ti sọ yẹn mi èrò kan yín kí wọ́n lè di ààrẹ wọ́n gbà tí bàbá kábíyèsí gba áfíríkà níjọ́ tí wọ́n ní kò wá àrò kan ni mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ìgbà tèmi yìí ìgbọ́ ọmọ àlékún ni gbogbo nǹkan máa dá sí ni tọ́ba wọlá àdínájúwa Muhammad sallallahu alayhi wa sallam ẹjọ́ ẹ gbàgbà mí láyè kí aṣojú ké nǹkan sí. sọlọ alẹ́ nàbí yẹlẹ kẹrẹ kí n ṣàdúrà máa kí bàbá wa rẹ ọlọ́run jẹ́ kí wọ́n gùn lẹ́nu fún wa àdúrà tí mo máa ṣe fún ọ lẹ́yìn náà ni àṣírí bíbò ọlọ́mọdé kàṣí wọn ojú lálẹ́ kaaba sharif àwa kí wa naam mo wá wa ààrẹ àgò káàró lè wà bí mo wá wa imam ṣe ẹ bá ń pe ṣéwù ọlọ́run kọ́ dákun ọlọ́run jẹ́ ká túbọ̀ tán wọ́n dá o máa fi gbogbo ẹ̀ mọ́ kí gbogbo àwọn olóyè àti gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí mo kí gbogbo wa pátápátá gbogbo àwọn àfáà tí wọ́n ti sọ̀rọ̀ yìí lè máa dákọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́kọ̀ọ́ba àti dáadáa fún wa. kálmà kan tí mo kàn fẹ́ sọ ń bẹ̀ náà ni pé afọ olórin ní innal maru hadisun ba'dahu fakun hadisan hasanan liman wa'a gbogbo wa ọ̀rọ̀ bá a ṣe jókòó ń bì ní ọ̀rọ̀ la jẹ́ ọ̀rọ̀ la jẹ́ ẹ wọ tí ààrẹ sọ ní ìsìn wọn ò mọ̀ pé wọ́n joyè ẹ wá wo ibi tí ọlọ́run gbé wọn sí torí tí bàbá ti ṣe pa tí wọ́n ti ṣe pamọ́ náà náà ń jẹ yìí kí làwa náà ó ṣe tá a ṣe kalẹ̀ fún àwọn ọmọ wa tí ń bọ̀ ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ó bàbá wa Mọ̀nsúrù tí n bá kí wọn mọ ibi tá a ti mú mi tá a ti máa múra wa mo lè mọ́ kí wọn tán kí wọ́n tó gbé tọ̀ ẹ kí mi lẹ́ẹ̀kan. Ah, mo ti kí yín o ah, mo wá kí gbogbo Ògbómọ̀ṣọ́ kálọ́kátà ẹ̀yin mágàjí mo kí yín o ọlọ́run kí ó jẹ́ kí ẹgbẹ́ fún wa màá tún dàdúrà padà fún bàbá wa Sàrùmí ọlọ́run jẹ́ kẹ́ ẹgùn lẹ́mìí fún wa bàbá wa rẹ ojú òní tì yín ọlá nàbí wa Muhammad bàbá tí ẹ̀ ń jọlá wọn ẹ̀ jẹ́ pẹ́ bàbá wa owó dùn ní gangan ọlọ́run jẹ́ jẹ́ pẹ́ tá kan náà tá a bá jọ jáde wọ́n mọ̀ nípa ah, tí n bá ní a bàbá wa wodun ta ń jẹ́ bẹ́ẹ̀ wọn lẹ́yìn tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ah, ẹlòmíì ò ní láti kẹ́bi táṣẹ̀ ló ń ti gbórúkọ wọn lẹ́yìn tí ń jẹ́ bẹ́ẹ̀ ní ìsinmi ọlọ́run wa jẹ́ kẹ́mi yóò gùn ọlọ́run wọlá ní ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run kó gbàdọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlá subhana rabbika rabbi izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillah. sẹ́lá bí karim lé orúkọ bàbá wa rí àgbo wọ́n tọrọ àforíjì fún bàbá wa Gandhi ní èkìtì pé wọn ò nífẹ̀ẹ́ wa wọn bàbá rẹ̀ kò ní kí a fi orúkọ àwọn káfí tí wọn lọ wọ mùsùlùmí wípé àwọn wà pẹ̀lú yìí o iṣẹ́ tó ti ṣe lọ lòdì káwọn ò dókòó pẹ̀lú wa kì ṣe pé báyà wọ̀ fẹ́ràn àwa mùsùlùmí adúpẹ́ lọ́wọ́ gbọ́yọ́ lónìí jẹ́ bàjẹ́ wọ̀ gbogbo bàbá wa rí àgbò àdúgbò àwọn ìlú gbogbo bàbá wa yálóde mọ́mọ́ wa yálóde ọlọ́yẹ kẹ́ ẹ̀ sí pẹ́ o báwo ọ̀rọ̀ kí bàbá mi balẹ̀ mọ́sífà ẹ̀sìn o bàkí ọ̀tàn wọn ti kàtọ́ wú mi lórí lónìí láàárọ̀ yìí ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ọ̀sìn ọ̀rọ̀ ọjọ́ mi ni bàbá wa imam ọlọ́yẹ kẹ́ ẹ̀ sí pẹ́ gbogbo ayé imam bàbá ta ni mo kí yín now bàbá wa Ghandi Ọláoyè. Afọlábí ọlọ́dẹ kan ó ṣe bẹ́ẹ̀ o ẹ mùsùlùmí kí wá kó ríire àwa gan la ní Gandhi àwa mùsùlùmí àwa la ní Gandhi nílẹ̀ sọ díẹ̀ díẹ̀ níwọ̀nba lónìí jẹ́ pé àwa la ní Gandhi alákọ̀ọ́kọ́ ni pé ibi tó ti gbé bàbá Gandhi ilé kápẹ́ ni abẹ́ẹ̀kọ́ ni ilé wọn lọ́wọ́ ní ẹgbẹ́ tó bá kọ ẹ̀yìn sí ilé wọn tó bá kọ ẹ̀yìn sí ilé wọn tó kọ ní títì ilé wọn lọ́wọ́ ní apọ̀ tó wọn ilé ìmáàmù lọ́wọ́ ní. àṣepọ̀ tó sì ga ó wà láàrin ilé ilé mọ́mù àti ilé kápẹ́ ní àwọn ọ̀tàn tí ó ní àṣẹ dáàbò káàkiri sí ẹwọ àwọn mùsùlùmí ẹwọ kábàlẹ̀ àwọn aládé gádì torí tí lè mọ́mú bá lé ní nǹkan tí wọ́n ti wà lórí àléfà rẹ̀ ìtàyẹ́lẹ̀ yọmọ lọ náà ni gbogbo mùsùlùmí tó bá ṣe ti Gandhi ó fẹ́ràn kádàrá nù ó ti tako kádàrá nù kádàrá ti wà pé lọ́wọ́lọ́wọ́ báyìí o Afọlábí Gandhi ni ó jẹ sọ́wọ́ fún gọ́sọ̀ láti àwa mùsùlùmí àti farabọ́ tó máa bá lọ náà ni pé tẹgbàgbá láti pẹ̀kún tọ́jẹ tọ́jẹ sọ òun ló bọ̀ sọ àwa ìmọ̀ọ́mọ̀ àwa àfa play major role for him to emerge as our Ògbómọ̀ṣọ́ land àwa ìjàjà ti ń bọ̀ àbá tó bí bàbá bàbá tó bí gáàdì gan tábàdì àbọ̀ sọ fún wọn róòtù bàbá wa sí fàtù tí wọ́n play tó pàpẹ́ sí bàbá wa ládùn tó jẹ́ bàbá gáàdì lónìí ẹni tí àwọn ẹgbẹ́ bùsùn ìtẹ́fà rẹ̀ pọ̀jù ẹ̀ then mọ́gàjì mọ́gàjì lé láòyè lónìí mọ́gàdílé ńlá oyè lónìí mọ́gàdílé ìyá lónìí ọmọ ọmọ kéwù bàbá mi ni àwọn sì lé aráwọ̀ àti bàbá tó bíbí nú. tọ́jọ́ máa lọ káàkiri tọ́jọ́ máa kiri káàkiri tí eléyìí gbogbo bùsùlẹ̀ fọ̀ kábàlẹ̀ kankan òní sí Gandhi àgbàdo ìjọba yìí tí wọ́n ti wà lọ́rùn gan àwa la níjọba a sì lò dáadáa ní agbára Ọlọ́run ìdí ọkọ̀ tó kábíyèsí ní pé tó tó ìsọ bí ọ̀rọ̀ wọn náà ní pé tó kò sẹ́ kò sọ lórí kan tí ọ̀dà o gbogbo lórí lọ dáa ṣùgbọ́n àwọn olùdámọ̀ràn àwọn ni máa dá wàhálà alẹ́ bómi gbogbo ẹni tí ó dá tí ó bá ọba wa dámọ̀ràn tí wọ́n fi ṣiṣẹ́ ọlọ́run jẹ́ kó bá pàdé o bàbá wa rí aago bàbá kí ọ̀tọ̀ bàbá alábẹ́dẹ̀ bàbá abẹ́sẹ̀ bàbá ara bàbá gbàtọ́ wà ní sọ̀rọ̀ lọ́nà òdìkẹ́ bàbá dá o wọ́n bá ti sọ bàbá gáàdì ọ̀bà gbélé àwa náà láàmà sọ fún wọn bí lágbáyé náà kásìkò yìí ṣùgbọ́n ẹni tí ó túlù wá ṣe ni ọlọ́run ó ṣe wọn wọ́n ti promise pé ìlú ọ̀dà lẹ́yìn wọn ṣùgbọ́n ìlú ò lè dá ọba nìkan ò lè dá ṣe àgbo àyẹ̀lẹ̀ kágbárùkù ti ọba wa káfílẹ̀ rí ṣe o ọlọ́run ìbùwà oríṣi o ọlọ́run bàbá dàgò ọlọ́run ìkẹ́ pẹ́ fún wa ẹ̀mí yókù àwọn apá àpò yìí wà fún asíwọ̀n báyìí bọ́ọ̀bù dọ́lọ́wọ́ yà gbogbo àwa ẹgbẹ́ pàtàkì dọ́lọ́wọ́ yìí gbogbo àwọn olóyè state látòrí mufti àbúrò mi dáadáa ìbáwò kéré ọ̀rẹ́ mi dáadáa fáwọn ìlànà gbogbo ibo kí o ọlọ́run ní ba ìjọba yìí jẹ́ o gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ ká tẹ̀lé àkùtà wà yìí ká sọ́wọ́ pọ̀ ká lè bá àrọ́ náà lọ remarks. kọ́kọ́ sọ̀rọ̀ náà ní orúkọ olúwa ọlọ́run olódùmarè tó dá gbogbo wa sáyé a dúpẹ́ lọ́wọ́ yín a dúpẹ́ lọ́wọ́ ọ àwọn àtọ̀kùlú àwọn ẹlẹ́sìn ààrẹ mùsùlùmí ọ̀pọ̀ Ògbómọ̀ṣọ́ là ní adúpẹ́ lórí gbogbo àwọn olóyè adúpẹ́ lọ́wọ́ máàmù adúpẹ́ lọ́wọ́ ẹ̀mọ́ máàmù tí wọ́n wà ní a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa náà tí wọ́n wà ní bàbá ọ̀bá wà ní tẹ́ ẹ bá dé dání wa dání ẹ̀rí ká ti sẹ́ẹ̀tì tébù kábẹ̀ tí wọ́n ní á sẹ́ẹ̀tì bẹ̀ lánàá nírètí gbogbo àwọn tí wọ́n pè mí wọ́n gbé jẹun ẹ̀rì tó wọ́n sọ pé wọ́n máa máa sọ pé development ọ̀ wà ó sì ti bẹ̀rẹ̀ àti wọ́n ti pè wọ́n ni wọn ò sí ń Dubai à ń gbàdúrà kan ó dé láyọ̀ so ẹni ó jẹ́ kí ni òjò kí wọ́n wà ní torí àwọn náà wọ́n ní wọ́n á wípé Friday yìí o àwọn fẹ́ kí àwọn mùsùlùmí ó ṣe àdúrà kó o sì jẹ́ pé gbogbo mùsùlùmí pátápátá Ògbómọ̀ṣọ́ zone ni ó pè pẹ̀lú àdúrà ni òǹkàkú ní òsì ni wọ́n gbàdúrà kó Ògbómọ̀ṣọ́ ṣe tẹ̀síwájú kò sí yàtọ̀ kò sí yàtọ̀ torí wípé tí development ọba wa kìí ṣẹlẹ́sìn kan ní òsì o gbogbo àwa tá a jókòó ní náà máa pè o kẹ́lẹ́ bá múra lẹ̀ ọ̀sọ́rọ̀ ẹnìkan lẹ̀sìn kan ẹ̀sìn mẹ́ta la nílò Ògbómọ̀ṣọ́ dandan ni ní Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí Ògbómọ̀ṣọ́ ti wà lónìí kò sẹ́nìkan tá a yà sọ́tọ̀ gbogbo wa ni ṣùgbọ́n ẹni tá à ń fẹ́ ni pé báwọn bá ti ń ṣe nǹkan gbogbo wa a lè máa ṣe kí àlọsíwájú mi ọ̀ wà ẹ tètè máa tọ́ka sí wa ni ká lè máa kọ̀rẹ́tì ẹ̀ torí kò sẹ́ni ọ́ máa ṣe pé Ọlọ́run lódùmarè yóò sì dúró díà Ògbómọ̀ṣọ́ dàgbà kọjá ń tá a rò lọ ní agbára ọlọ́run ẹni tí àwọn náà ń plan wọ́n fẹ́ kó jẹ́ pé iṣẹ́ iṣẹ́ ọ̀sà wà nù báwọn ọmọ ọwọ́ bá tiẹ̀ jáde lọ ọ̀pọ̀lọpọ̀ ni ọ wà nù torí tí ń ran ìlú lọ́wọ́ nù ẹ rí i pé bẹ́ẹ̀ dé bàdàn ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ àbàdàn òkúkú jáde so tí sẹ́bàsì ti wà nù ọ̀pọ̀lọpọ̀ ọmọ ògbọ́n sóò ní jáde ọlọ́run lóògùn yóò tó ògùn mọ̀ sọ́ọ́ ẹ ọwọ ọ̀wọ́ tá a ṣe lánàá ṣe mọ̀ bá àníṣe náà ni ọ̀pọ̀lọpọ̀ fóònù lọ́sọ̀nù lánàá tí wọ́n ká gbá níṣẹ́ lọ́wọ́ ṣé wọ́n ronú pé wọ́n mọ̀ wá jalè ẹ̀la ọlọ́wọ́ sàtún lóògùn ọ̀sọ̀ ṣe ẹ dákun gbogbo àwa àgbà mùsùlùmí ẹ má jìnnà sí wa o ẹ má dá wa dá iṣẹ́ yìí o. gbogbo wa láṣẹ tí Ògbómọ̀ṣọ́ fi tẹ̀síwájú Ọlọ́run sì ràn gbogbo wa lọ́wọ́ ẹ máa bá wa gbàdúrà kÓgbómọ̀ṣọ́ tẹ̀síwájú àwọn ẹ̀yin náà rí níbi Nàìjíríà lọ ní ìsìn ẹni tí ọba dúró tí ì bá ṣe ọkùnrin wọn ìlú ọ̀tẹ̀ ìlú òtẹ ẹ̀rì ni tẹ́ ẹ̀ bá mẹ́ni tọ́tọ́kùnrin ìlú ó rì ẹ̀yin náà rí ẹ máa rí ní tí ọ̀sẹ̀ rẹ̀ lọ́lọ́ yìí pẹ̀lú àwọn ìlú yòókù ẹnu rí ṣé bẹ̀lá àgbọ̀dọ̀ má mọ ọkùnrin tí ó tọkùnrin àfẹ́ ebi lánàá àwọn àbẹ̀lẹ̀ olúwo súrédé àfẹ́ni tí wọ́n tẹ̀tẹ̀ ẹgbẹ́ nìkan wà máa darí bó ti wù ú tí ò ní lè sọ̀rọ̀ ṣùgbọ́n ṣé gbogbo wa náà láàjọ sí ẹ súnmọ́ wa ẹ má jìnnà sí wa kí ló lè bá tẹ̀síwájú ẹ máa ń rò wípé ọjọ́ kírísítẹ̀ ó ti o òun náà ti sọ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló wà bẹ́ẹ̀ bá ti dìde nísìnyí lágbára ọlọ́run tẹ́ ẹ dìde àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ti wà ń ta àwọn òsè tiwọn so everybody so ẹ sábà bá alága ọdún ó sì máa ràn yín lọ́wọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú wàhálà dààmú ò ní bá wa l'Ógbómọ̀ṣọ́ ìtẹ̀síwájú la máa rí akínyín gbogbo akínyín o akínyín fún ẹ dìde agbẹ̀yìn ẹ̀sìn jẹ́ wa ọlọ́run gbogbo wa lọ́wọ́ o ẹ ṣeun. sani wala nabi yeli karim ala ka jaabi ba ne muhammad ada gbogbo akadu sallallahu alayhi wa sallam akadu sallallahu alayhi wa sallam abawa ari ago ato kiri lẹ́ẹ̀kan sí i gbogbo àwọn jàmáà tí ń kí yín látàárọ̀ èmi náà tó fi kíkì kan mo tó fi kàn ọlọ́mọsàjáre yín pẹ́ bàbá wa rẹ bàbá wa rẹ owó dùn ní ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú àwa àlìkàlẹ́bà bàbá ìmọ̀mọ̀ ní kẹ́ ẹ fi ọ̀rọ̀ ń lẹ̀ díẹ̀ náà kẹ́ kọjú sáwọn ààyè lánàá a lórí fóònù ẹni gbogbo tí ń jẹ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pátápátá lè fẹ́ rí ààyè. alihamudulilayi ọlọ́sìn ní kẹrin wọn bàbá ẹwọ ẹyin wò àtàwọn alásàlátù àti gbogbo àwọn àfáàkọmọ ń kéwú àti gbogbo àwọn afọnijálàbí àti àwọn ayé gbogbo wọn wà ń jòkó iṣẹ́ tí wọ́n á rán mi sí yín pẹ̀tọ̀ ìwọ náà ló ní kí wáyà àbáwá rẹ ní kí ká wá wọ́n ti wá wá báyìí ẹni wá láti rẹsà ẹni láti gàmbàrí ẹni láti gbọ́n ẹni láti odò ọgbà ẹni láti àjáwà ẹni wá láti kòyí epo sì ti wọ́n rẹpẹtẹ ní ìsìn bàbá wa rẹ kílẹ̀ àlówó oṣù àlówó oṣù àwọn tá ń jẹ àwọn tá wa rẹ mílíọ̀nù mélòó n àtọ́lọ́jì ah, ẹ̀yin náà ti mọ̀ pé owó àdúrà ni. etí mọ̀ ẹ́ mo sọ ni pé kí n wá lead the delegation ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ bá ti pè yín abẹ́ gbó lọ́wọ́ yín ni. <laughs> ìyáwá olórí olúfúnmi ìyá àjẹ̀bú. olórí olúfúnmi ìyá àjẹ̀bú wọ́n fún wa ní ten thousand. ọmọọba abdulmajid abisoye oyewumi ó fún wa ní five thousand naira wọ́n ti mú wọn débi. àwọn ìyáwá ọmọbìnrin ọmọbìnrin. wọ́n ti mú àdúrà wọn dé àyè ah. ṣùgbọ́n àwọn pé bàbá bá ò ní báyìí torí àpọ̀ àpọ̀ àpọ̀ kọjá fún wa yìí. <laughs> Ah, mọ̀ ń bọ̀ ah, kí bàbá wa aṣojú gbogbo mùsùlùmí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ee kí lẹ́ fún wa owó alálàáfà yìí gbé báńkì o ìbí náà láti kún wẹ́wẹ́wẹ́ mọ́bìlẹ̀ tà sùkọ́ àṣì wa ẹ̀fọ́ àkáǹsì. ẹ kí n mi èlò. kéèyàn gbọ́dọ̀ ṣe ju ààrẹ. ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ mọ wọ́n ti ṣe báyìí. ẹ mọ ẹ bẹ wojú ààrẹ. èmi náà fún ọ ní fifty thousand. n tẹ́ ń fún wa ìkéré ìpele tó wá pín. aṣojú náà láwọn fún wa ní fifty thousand naira fún àwọn ìpínpá wa bá sọ̀rọ̀ ní sẹ́fẹ̀ntì wọn ìwé ìdòsókè bàbá wa ààrẹ àgò àti gbogbo àwọn bàbá wa ìlú wọn ti mú wa dùn àwọn àwọn bàbá mọ́gàjì mọ́gàjì owó àgbéga tí a máa ń gbà ẹ mọ́ bá wa dájọ́ bẹ́ẹ̀ sì máa ń dájọ́ ah, ah, ẹ sì pàdé ni ah, Alhaji Mansoor ṣé ẹ sì pàdé ni ìpàdé ìjọba ṣe yóò bá wa lára mu ìpàdé ìjà ṣe yí o ṣe díẹ̀ akéwì ìjọ fún gbòòsàn land àdọ́dọ̀ ti yín náà gbàsòrò ẹ̀yin bàbá yìí tọ́ ọlọ́run ìjà máa rí yín jẹ pẹ́ o ọlá ibi ànábì Muhammad ọlá ilá ilẹ̀ bàbá bá sọ̀rọ̀ náà fún wa ní fifty thousand naira wọ́n ló wà gbọ́ wa. bàbá jẹ àwọn na ti débì yìí wọn ní owó àdúrà gbogbo yíyányá ò ní jẹ mùsí o òsì òní bàbá wa àwọn náà ń túra wọn làwọn ń bọ̀ wá kí gbogbo àwọn àáfàá pé ẹ ṣeun ẹ kú lu yín àwọn náà ti ń ara àwọn bàbá àwọn náà ti ń ara bàbá wa ṣùgbọ́n àbá kàlífà ń rí bẹ́ẹ̀ àwọn ti ń túra owó abí àbá àwọn náà ti dé àyín ọlọ́run àwọn afọlọ́lọ́run àfi bí ọlọ́run fún gbogbo yín bá a sẹ́ rí yín yìí tá a sì fi òrùn yín sásọ ọlọ́run kò ní wọ̀ lójijì mọ́ wa lọ́wọ́ pẹ́bí ti ń bò ọlọ́run yín láíláí a ń ẹyọ kan fún gbogbo wọn ọlọ́run tí ẹ̀dá

ọlọ́run ní kí gbogbo yín ó jọ sí rá dáadáa àsìkò eléyìí náà ẹ̀ ní kábùkù ń bẹ̀ o ọ̀làkùn fọyàkùn ó bá wọn yá wá ọmọ ọba lóbìnrin àwọn náà ti dé àyín wọ́n ti mú owó àdúrà wọn bí wọ́n ṣe máa mú wa bàbá wa kàlífàtì mùsùlùmí alimusilaf àwọn àṣàlá alásàlátù alimusilaf àbí àwọn náà wọ́n wà wọn àyín ọlọ́sàbà dúpẹ́ fún gbogbo yín bàbá wa alikalefa muslimin àwọn náà ti débì lórí owó ten thousand naira tọ́ gbogbo wọn náà ti mú gbogbo àwọn náà ti mú àti rí wọn iná la fi ní ká ṣe suratul Fatiha ní àdásà fún gbogbo wọn ni ọlọmọsàjà rí jẹpẹ gbogbo bí tọ́sírí yín ti ń bò ọlọ́mọdé òtún láíláí ọ̀làkúnfọ́yà kún ọlọ́run bísímìláyì sáájà kan sí bísímìláyì rahmanir rahim. إسا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فاصعي بأمر ربك واستغفره إنه كان توابا gbogbo tí ń jẹ́ ọmọ ọba lọ́kùnrin àti ìrírí àyín o ó sì níbẹ̀ yìí náà ti máa ń ṣe gbogbo ọmọ ọba lọ́kùnrin àti ìrírí àwọn ọmọ ọba lóbìnrin àwọn tí mo wá ṣùgbọ́n ìyẹn ọmọ ọba lọ́kùnrin àti ìrírí àsìfẹ́rẹ́ yìí náà subhana rabbika lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹja wà ní farabalẹ̀ yányá nígbà tí àdúrà náà lọ ìparí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ògo gbogbo àwọn ọmọ ọba ọlọ́kùnrin ògo local government bàbá Hamdani Yusuf tìjàtìjà ìmáàmù àjáwà ẹ bá ṣe fátíà sí ọ̀nà àjáwà jì sílẹ̀ wọ́n sì kìí jímọ̀. sẹ́lù alànàbí karim sẹ́lù alànàbí mímítàfà. ẹ a sọ pé alihamudulila ẹ sọ pé ti lọ inú sùpẹ́rù fọ́nà tèmi nìkan lọ́fẹ̀ẹ́ dì kò yóò dènà rẹ̀ sọ dènà yẹn ká tó ń bọ̀ rẹ̀ jẹ́ ọ̀pọ̀ sí òkè mẹ́fà adú ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni àkọ́kọ́ àwọn bàbá wa wọ́n máa kọ̀wé kan wọ́n ní àpá ní bàbá ọba. bàbá wa ìmáàmọ̀ ẹ̀yin náà kọ́ tọwọ́ fún ọlọ́run bá ní gbàdúrà yín dáadáa ọlọ́run jẹ́ ọmọ ọ̀sẹ̀lẹ̀ ni àbí ti bàbá ìmáàmọ̀ mo fi kí gbogbo àbá àti ń bẹ ní pátápátá ọlọ́run wọlé ànábì màmá ìgbà bàbá ọlọ́run tó tó àwọn àbá àlà ọlọ́run tó rí ṣe gbogbo aládùn máa ń jì rí ẹni ó ti ṣáàdùn rẹ̀ ti gbà lọ́wọ́ ó ti máa máa yàdọ̀ wa la hawla wala quwwata mo tọrọ fún bàbá tí gbogbo wọn ti ń tọrọ fún èmi ò ní básìkò púpọ̀ lẹ́jìn bàbá wa olórí afọbajẹ ìlú Ògbómọ̀ṣọ́ èyí kárí gbogbo ẹ̀yin afọbajẹ ọlọ́run ọba làákà ọlọ́run máa fọ yín ẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi ọ̀pọ̀ kò ọ̀pọ̀ ọjọ́ ti lọ ọlọ́run ṣàánú wa ọba yìí àwa mùsùlùmí bàbá ti sọ. So, nígbà eh, tí ọba tìlú wa alága wa nígbà tó doyè eh, àwa àwa mùsùlùmí èmi ìmáàmù ga n ò rẹ̀ ṣùgbọ́n gbọ́ ìjọba sẹ́kọ̀rọ̀ àmọ́ lọ túba ni pé yé ọlọ́run o àṣebó ṣe é ṣe ni, ọba dáwà láwọn ọ̀fẹ́ lọ ọyọ python yìí ní ọba uh, wa lájà àbá mo sì rò pé náà ni a pé bàbá wa ní ìná ẹni bó bá dàbí irú ẹlẹ́rìí ń bẹ ní ìwà kọ́ ọba wa ní pé mọ́sálásí tó dáa kọ́ yìí lòun fẹ́ kọ́ wà ọba wa lọ ọ̀dọ̀ àwọn olówó kọ̀ọ̀kọ́ àfin o àfin bẹ́lẹ̀ lọ́ba dáwọ̀ ọ̀fẹ́ máa sa àdásí kásá ti gbà bọ́lá òun ní sinmi o kásá ti gbà bọ́lá òun ní sinmi kádàrá ò ṣe é kọ̀ láàyè kásá ẹjẹ́ gbà fún ọmọ aláwòye o ẹjẹ́ gbà fún ìgbàlè ó tó àlà ìgbàlè ó àlà gbogbo ẹ̀yin mágàjí mágàjí nǹkan ò ní ṣe yín ẹjẹ́ rẹ̀ yẹn ọmọ oṣù nǹkan ò ní ṣe yín gbogbo ẹ̀yin àbá lẹ́ẹ̀kan sí i gbogbo ẹja ṣàjọ ànáṣù àtọmọkéwú ẹja sọ pé ọlọ́run dẹ́gbà bàbá yọ ọ́ tọ̀ wá lára o. ẹlòmíì mẹ́ta ní bàdúrà lọ ní ìdósì jẹ́ pé nàṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ tó sì jẹ́ pé nàṣẹ ẹja pé bàbá yìí àtọ́jú ó tù wá lára o. ọlọ́run dákun wọlé àná bí gbogbo kálukú ti wá ọlọ́run jẹ́ abáléláyọ̀ ọlọ́run dákun má jẹ́ àkàdé ká tó wọlé salamu kódà mi rábì ràyíìmì wàláwù yá sì mú kàmí náà nọ́ọ̀sì sẹ́nu. etí àbá ìmọ̀mọ̀ àdáwà ẹ̀ fi ṣe rábà náà ni pé àwọn ìmọ̀mọ̀ àgbà ni wọ́n máa ṣe rábà náà ní dédé aago mọ́kànlá àbọ̀ bàbá àrẹ àgbo dúpẹ́ fún lóko gbogbo ìlú bàbá àlẹ́ àlébà mọ̀sùrù wọ́n ní wọ́n ti bàbá wa his imperial majesty kì í ṣàfojúdi official engagement ni ẹ former president Ọbásanjọ́ àti gbogbo àlóyè lóyè one flag of nǹkan lọ́wọ́ báyìí nígbà tá a sì ti déhùn àgbọ̀dọ̀ gbẹ̀yìn mọ́ ọlọ́run sì ní já gbẹ̀yìn láéláé á padà sọ́dọ̀ bàbá ìmáàmù àgbà tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kùránì tí akélé kan àti ìké útúbà rẹ̀ àti rábànà àti útúbà bí yíyùb dáwù síkírò lìjẹ̀mílì wàyò fìdámù àrùkùnmọ́lá. nam sọlá nàbí yẹn kẹrìm adúpẹ́lẹ́ dọ̀ ọlọ́ àtọrọ àsàlátù fanabi wa muhammad ah, alákọ̀ọ́kọ́ bàbá wa his imperial majesty ọba afọlábí ọláòyè òròmọgẹgẹ kẹta abẹ́lẹ́wọ̀n ọba àlekè ọlá fún wọn àsìkò tí wọ́n gorí àpèrè lÓgbómọ̀ṣọ́ yìí gẹ́gẹ́ bí ìṣọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́run kó bá wa dúró tì wọ́n ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ọlọ́run ọ̀nẹ́jẹ́ wọn ó sì ṣe ọlọ́run tó ní ọgbọ́n ìmọ̀ òye ìkọ́mọ̀ ṣe lọ́dọ̀ ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn gbogbo ntẹ̀yàn fi ń lopò tí fi ń rí lọ pẹ̀lú ìrọ̀rùn ọlọ́run kó má ṣàbáwá fún wọn àwọn ẹni rí àwọn ẹni àlùbáríkà tí wọ́n máa bá àyàn ṣe nínú ìlú tìlú fi ń lè lọ síwájú ọlọ́run kó má ṣàì darí wọn sí wọn gbogbo àwọn ẹni ibi tí wọ́n máa bá àyàn ṣe tìlú fi ń dàrú ọlọ́run lé wọn jìnnà sí wọn wàlẹ́lá ilaha illallah àwa bẹ̀lọ̀ fún wọn gúngbọ̀n ẹ̀mí tó pọ̀ àlàáfíà ara tó péye ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn àrísìkí tó dùn ló gbà ọlọ́run wa jogún ẹ̀ fún wọn gbogbo tí máa ń ṣẹlẹ̀ sọ́ba tí fi máa sọ pé ha kí ni mo wá joyè yìí sí ọlọ́mọdé ó jáde lẹ́nu wọn wàlá láhàlá wàlá quwwata illa billahi ìlàlẹ́ àwa bẹ̀lẹ̀ ń fún wọn olórí wọn tí wọ́n di ìyá gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ ọlọ́run kó má ṣàbọ̀ wa dúró tì wọ́n ọlọ́run bá wa dúró tì wọ́n ọlọ́run jẹ́ wọ́n rí ilé náà mójútó ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ wàlá ilaha illallah lásìkò tí wọ́n gun orí oyè yìí ọlọ́run má dàrin àwọn àti ọkọ wọn rú wàhálà tí ó ṣẹlẹ̀ láàfin tí wọ́n sọ pé olórí àti kábíyèsí ń jà aráàlú wa bá wọn parí ẹ̀ àdánwò bẹ́ẹ̀ ọlọ́mọdé ọ̀tọ̀ sí wọn wọlé la ilaha illallah gbogbo àwọn ọmọ wọn ọlọ́njẹ́ wọn ṣoríire ọlọ́njẹ́ káwọn ọmọ wọn ní àlùbáríkà ọlọ́njẹ́ wọn yàn kí wọ́n yanjú ọlọ́njẹ́ wọn yè kí wọ́n yẹnu bisimilahi alam bisimilahi rahman rahim alam nashara alaka sadrak wa wadana anka wizrak.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 bàbá wa dẹ́sẹ̀ ẹkú iṣẹ́ ìyá wa ìyálòde ẹkú iṣẹ́ mo kí pé ẹkú àṣeyọrí torí ikú ẹnìkan kì í kí ẹni tó bá ṣe tì kú iṣẹ́ níjọ́ tẹ́ ẹ bẹ̀rẹ̀ bí ọba yọrí bó ṣe yọrí yìí ni ha gbogbo ìlú òní kì í kíkí tá à ń kí í lónìí àti péjọ tá a péjọ síbí yìí lónìí nítorí pé láṣeyọrí dáadáa ni àwa bẹ̀ lọ́n fún yín ọlọ́run tó fún yín láṣeyọrí ṣe ọlọ́run ò ní jẹ́ kábàámọ̀ lórí ẹ̀ ọlọ́run ní jẹ́ kábàámọ̀ lórí ẹ̀ bí gbogbo olùṣe ń yìn yín tínú wa ń dùn pẹ̀lú ọmọ yìtẹ́ èèyàn fún wa gẹ́gẹ́ bí ìṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ní jẹ́ apàdà banújẹ́ lórí ẹ̀ ẹ̀yin náà sì ní banújẹ́ àṣeyọrí dáadáa ọlọ́run bá wa fún yín bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kọ́rọ̀ yín rí ọlọ́run tó dáa jù bẹ́ẹ̀ lọ bọ́lá ń ṣe lò yín ní sábàbí dáadáa fún ọmọ ẹnìkan láti di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn èèyàn rẹ tọ́lọ́hún ó lò ń sábàbí dáadáa fáwọn ọmọ tiyín náà tí wọ́n fi ṣoore láyé lánàá lálùkì àmọ́ ọlọ́run kọ́ mọ́ṣá ìtarí ẹ̀ sí wàlá láhàlá wàlá quwwata illa billahi ìlàsí gbogbo ẹ̀yin olóyè pátá gbogbo yín ni mo kí bàbá wa pakí ọ̀tán bàbá wa lábẹ́dẹ́ bàbá wa baálẹ̀ mọ́sífà bàbá wa alárojẹ bàbá wa alábàá bàbá wa olúbẹ̀rẹ̀ bàbá wa ibà Abókundé bàbá wa ààrẹ Ṣọ̀nà bàbá wa Olúbóyèpẹ́ bàbá wa Alápó bàbá wa Ọ̀gálá gbogbo yín pátá àtàwọn tí wọ́n ń bẹ́ńbí àtàwọn tí wọ́n sì ń bí bàbá wa Oníkòsè mo kí gbogbo yín bàbá wa Alájẹ bàbá wa Alájẹ Kòsè mo kí gbogbo yín ọlọ́mọ wa dúró tì yín o ọlọ́run ò ní fi yín lẹ̀ lásìkò tí sọ̀hún dé yìí lásìkò tí sọ̀hún dé yìí ipò yín

nínú tí ń dùn àwọn mọ́gàjì jù ní jọ́ta àti ti ààfin inú gbogbo wọn ò dùn pé à yàrá bàbá wa lẹ́tì yìí àwọn bàbá wa lẹ́tì mọ́nú ilé yìí bó ni ó ṣe wá jẹ́ ṣíṣí ilẹ̀ mo kú oríire ọlọ́run ti bá wa ṣí i kò ní tì mọ́ láíláí wọlọ́lá ilaha illallah bàbá wa mọ́gàjì aburú náà kú ẹ kú oríire bàbá wa gbágo ẹ kú oríire bàbá wa ọláòyè ẹ kú oríire. bàbá wa Bọ́láńtà ẹ kú oríire bàbá ọdún àrò ẹ̀yin náà kú oríire pẹ̀lú ògùn ọlọ́run oore tọ́lọ́run ní owó ọlẹ́tọ̀ yìí ọlọ́run ò ní jẹ́ jáde mọ́ ọlọ́run ò ní jẹ́ jáde mọ́ ọba tó gunrí àpèrè yìí tínú gbogbo yín dùn sí pẹ̀lú ògùn ọlọ́run ọba náà ọlọ́run jẹ́ wọn ó ṣe pẹ́ ẹ̀mí wọn ó gùn àlàáfíà ró tó wọn bí bàbá àtàná ti ṣe tí wọ́n láṣeyọrí bàbá tòní yìí náà ọlọ́run jẹ́ wọn láṣeyọrí ọlọ́run fi bàbá àtàná ó fi pọ́n gbogbo yín lé bàbá tòní yìí náà ọlọ́run ó fi pọ́n yín lé wàlálà ilaha illallah wàlálà hawla wàlá quwwata illa billahi al-azim ọwá kí gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀sìn lÓgbómọ̀ṣọ́ bàbá wa ààrẹ mo kí yín ẹ̀kú àpọ́nlé mo kí bàbá wa ààrẹ lórí fóònù pé tó wọ́n ní kí a wá ṣàdúrà láàfin fọ́ba tuntun ẹ̀yin náà sì làárẹ̀ wa ẹ̀yin lẹ́yìn lead delegation lọ wọ́n ní bàbá ìmọ̀ mẹ́fọkàn balẹ̀ mọ̀ ń bọ̀ mo pe Baṣọ̀run náà wọ́n láwọn ọ̀ wá mo pe aṣojú wọ́n láwọn ọ̀ wá mo dúpẹ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ pọ́n mi lé ẹ̀ wò pé ọmọ èké ló pè wá ẹ̀ ẹ̀ wò bẹ́ẹ̀ ẹ wo ti ààyè tí mo wà mọ́mẹ́lá pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ìkàkún tó tó ìkàkún ọlọ́run balẹ̀kẹ́ ọláwọ́ bá wa kà lámọ̀rí yín kún ọlọ́run bá wa kà lámọ̀rí yín kún ọba wa Khalifa Mansur Ejide ọlọ́run bá wa dúró ti ẹ̀yin náà ọlọ́run níjẹ́ ó gbàjẹ́ fún yín national president Nurudeen àná ni mo kàn áìjáàkì wọn pé tó láàárọ̀ ọ̀la o torí pé ẹgbẹ́ nurudeen ẹgbẹ́ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni ẹni báyìí sì jẹ́ ààrẹ rẹ̀ ààrẹ gbogbo wa ni tó wọ́n ní a máa bọ̀ láàfin o ààrẹ ẹ gbọ́dọ̀ mọ́ tẹ̀lé wa o kódà wọ́n ti wá dúró dè mí á ti fẹ́ẹ̀ tó wákàtí kan kébì kan tó dé ọlọ́run kó má ṣe bá ń dúró ti ẹ̀yin náà bàbá wa Alhaji Ibrahim Tamplani mo pè wọ́n lórí fóònù wọ́n ní ẹ bá ń pe àwọn ọ̀rẹ́ yín méjèèjì bàbá fìlà àti ẹ̀yìn bàbá babaláwo pé àwọn méjèèjì bẹ́ẹ̀ bá ń bẹ mú wọn lọ́wọ́ o torí pé ìjókòó àgbàlagbà ni báàbá wa rírú yín bẹ̀ tó bá jáwàá kéékèèké ni kọ́kọ́ tó wọ́n kọ̀ wò pé àwọn òwò wọn wà yìí ọlọ́run tó fi yín pọ́n wálé ọlọ́run ò mú yín kó mbẹ̀ láéláé gbogbo ẹ̀mí àlàáfíà ọlọ́run bá wa jogún ẹ̀ fún yín akéwèé jẹ́ mùsùlùmí lẹ́ Ògbómọ̀ṣọ́ olóye olóyè mùsùlùmí olóyè mi ni wa dúró tì yìí ọlọ́mbà wa ṣe dáadáa fún yín wàlálà ilaha ìlàlá gbogbo pátá àwa tá à ń kí mo kí wa gbogbo ìmáàmù pátá àwa tá à mo kí wa gbogbo àwa àfọ oníwàásí gbogbo àwa àfọ ń kéwú gbogbo àwa àfọ àti gbogbo orú tá à bẹ ń bí lónìí àtàwọn tí wọ́n sì ń bí ọlọ́kọ́ ìdúró ti kálukú yín ọlọ́run o àjọṣepọ̀ wa ọlọ́mọdé ìfẹ́ tó yè koro ọlọ́run fi sí aláàárín ogun tí ó tá wà islam nígbà ọba Afọlábí Ọláoyè òrùmọgẹgẹ kẹta tí wọ́n ń bẹ ń bẹ yìí gbogbo òtán dáadáa tá àti ẹ parí nínú Islam Ògbómọ̀ṣọ́ ọlọ́run jẹ́ apá lásìkò tiwọn ọlọ́run jẹ́ apá lásìkò tiwọn. Ah, ọlọ́run jẹ́ apá irú ìtàn yẹn lásìkò wọn wọlẹ́lẹ́ ilaha illallah gbogbo ń tà ní gẹ́gẹ́ bí islam ògùn ọlọ́run jẹ́ àní lásìkò wọn gbogbo bí tá a fẹ́ dé tá a ti dé lásìkò tiwọn islam ògùn ọlọ́run jẹ́ ó débẹ̀ tá yọ ọbẹ̀ wọlẹ́lẹ́ ilaha illallah lánàá bàbá sọ̀hún tilẹ̀ ògbómọ̀ṣọ́ tòní the paramount ruler of Ògbómọ̀ṣọ́ land wọ́n wá bẹ̀ gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn pé ká ṣọ̀kan pẹ̀lú àwọn gbogbo ẹni tínú sì ń bí àwọn bùn wọn sùúrù kan ṣe sùúrù kan jẹ́ káwọn jọ ṣe torí bẹ́ẹ̀ èmi náà wá ń gba orí ahọ́n wọn bẹ̀ wá ẹ jẹ́ á sowọ́pọ̀ pẹ̀lú ọba yìí èmi fúnra mi wá fi ń dá bàbá wa ọba lójú Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ mò ń fi ń dá wọn lójú pé lórúkọ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pátá àti pé gẹ́gẹ́ bí number one citizen of Islam in Ògbómọ̀ṣọ́ land mọ̀ àṣùọ̀ mọ̀ mọ̀ fi ń dá bàbá wa Ṣọ̀ún lójú pé gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pátá là ń bẹ pẹ̀lú wọn kì í ṣe pà ń bẹ pẹ̀lú wọn lára nìkan à ń bẹ pẹ̀lú wọn lẹ́mìí a dẹ̀ ti display ẹ̀ látìgbà tí wọ́n ti kéde wọn gẹ́gẹ́ bí ọba láti fi hàn sí gbogbo ayé pé ọba tí gómìnà yàn fún wa yìí táwọn afọbajẹ́ fà kalẹ̀ yìí gbogbo àwa mùsùlùmí la lọ́wọ́ sí i. àtúwá fi ń dá wọn lójú lẹ́ẹ̀kan sí i wípé a lọ́wọ́ sí i a fara sí i àfìlàákàyè wa sí i àfọgbọ́n wa sí i àfìmọ̀ wa sí i àfàdúà wa sí i gbogbo ń tó yẹ kéèyàn fi sí i là fi sí i láì fi nǹkan kan lẹ̀ ń bẹ̀ ọlọ́wọ́n wà wọlé àlùbáríkà kùránì tá ké fún wọn bí yìí lónìí lónìí tọ́ba wa ò fi lo gbogbo iye ìgbà tí ó pẹ́ tí ó pọ̀ tí ó sì dùn lórí àlefa yìí ọlọ́run ò ní jẹ́ wọ́n fi ìbànújẹ́ lò ó wàlá láhàlà wàlá quwwata illa billahi al-aliyyil gbogbo ọmọ ọba lọ́kùnrin gbogbo ọmọbabìnrin gbogbo yín pátá ọlọ́run kó bá wa dúró tì yín o ẹ lásìkò yìí ni iná yín bẹ̀rẹ̀ sí ní dùn padà bí tí máa dùn lánàá torí pé gbogbo ẹni bá rí ojú yín lẹ́yìn ó ti mọ̀ pé àwọn ọmọọba ni ẹni pé wọn yàtọ̀ sáwà yòókù wọn yàtọ̀ sáwà ẹ bá wojú àwọn ọmọọba ẹ wo gbogbo àwọn mọ́gàjì lọ abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí prince samuel ẹ wojú wọn dáadáa ẹ wojú gbágun ẹ wojú ọdún arò ẹ wojú aburúmọ̀kù ẹ wá wo bá ọmọ bá lọ ẹ rí i pé ìmọ́lẹ̀ àdùnnú ń bẹ lójú wọn kò sí ní tó fàájú wípé ntẹ́ retí ọlọ́run ní ó dé ntẹ́ fẹ́ ọlọ́run ṣe ibi ẹ̀fẹ́ owó sí náà ló ṣe kí ni o ló wó sí i torí bẹ́ẹ̀ ìdùnnú yín ọlọ́run ò ní jẹ́ ó pin ọlọ́run ò ní jẹ́ ó pin orin tẹ́ ẹ fẹ́ máa gbọ́ jù tínú yín máa dùn síta abájókòó láàfin ni pé yíyẹ ní yẹ̀yẹ́ lé. ayọ̀ pàtàkì ìrọ̀ ní ràdàbà àrọ̀ bàlọ̀ aṣọ lékeléke kì í dọ̀tí. ọwọ́ ọ̀la ọba àtòkè. bá a ti wíhun ọlọ́run jẹ́ ọgbà ẹ láwọn aṣọ kan tẹ́ ẹ máa wọ̀ láǹkó. ẹ wẹ lọ àsìkò àǹkó yín dé báyìí àwọn àsìkò àǹkó yín ló dé yìí ẹ ẹ wà àwọn tuntun míì bẹẹ bá wà ń bí jimajima tá a máa jókòó àdúrà torí gbèsè tiwa náà bẹ̀rẹ̀ jimajima báyìí ẹ wà ra àwọn tuntun míì kí lè wí. o ti wà tẹ́ ẹ máa fi paro ara wọn bá bá ń jókòó bí jímọ̀jímọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ó ẹ ṣe pẹ́ ọlọ́run ó ẹ ṣe pẹ́ ọlọ́run kan má ṣàbọ̀ wa dúró tì yín wala la ilaha mo wá kí gbogbo àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ lápapọ̀ mo kí wa pé a kú oríire ọba nígbà tá wọn bá wọn kí wọ́n àwọn náà ti àṣùwọ̀n wa wọ́n jẹ́ ó yé wa wípé àwọn o shepherd làwọn adaranjẹ làwọn wọ́n sọ pé nínú agbo ẹran oríṣiríṣi ẹran ní máa wà ńbẹ̀ nínú ẹran tó wà nínú agbo wọn làwọn mùsùlùmí náà wà wọ́n recognize wa ẹ fọkàn balẹ̀ ọbẹ̀ eléyìí ó ṣe dáadáa fún wa wọ́n ó ṣe dáadáa fún wa ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ á dúró tì wọ́n ẹ wá wò ó mo wá bẹ́ẹ̀ sọ eléyìí gẹ́gẹ́ bí ìmáàmù àgbà gbogbo lè gbómọ̀ṣọ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin àfáà pátá gbogbo ẹ̀yin ìmáàmù pátá gbogbo bí ẹ bá dé tẹ́ ẹ bá fẹ́ dánu lé ọ̀rọ̀ àkọ́kọ́ ẹni tẹ́ ẹ kọ́ gbọ́dọ̀ ṣàdúrà fún Ṣọ̀ún lè gbómọ̀ṣọ́ ni gbogbo mọ́ṣáláṣí wa à ń kírun lásùbà ni o à ń kírun ní àìlà alásàrì mọ́gárì àti ṣáì ni o à ń kí jímọ̀ ni o àfọ̀n wáàsí ni wá ni àwa dòde abẹ́ṣe wáàsí gbogbo ń tó wù ká fẹ́ ṣe láyé pé o fẹ́ gbẹnu lé ọ̀rọ̀ tó bá jẹ́ àfáà l'Ógbómọ̀ṣọ́ yìí tó ń jẹ́ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ yìí tó ọ̀bá máa fi àdúrà sọ̀hún bẹ̀rẹ̀ á máa fura nǹkan míì sí ọ. torí bẹ́ẹ̀ eyín ọ̀nà báwọn ká dé mọ́lẹ̀ ká sì mú lọ́wọ́ torí pé bá a ṣe ń ṣe lánàá nù fún bàbá wa sọ ń tàná bàbá ò yàtọ̀ síra wọn bàbá tó lọ náà lọ padà dé ó kàn wá láwòrán mi ni bàbá tó lọ náà ló dé ó wá láwòrán mi ni torí pé gbogbo wọn ọmọ bàbá kan náà ń gbogbo wọn wọn kàn gba bátì lọ́wọ́ àárín àbí bàbá ń sáré gbajigbaji á gbégi fúnra wa bàbá àtàná ajagunpadé kẹta ó gbégi fún bàbá tòní òrùmọgẹgẹ kẹta sòtórí bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe pẹ̀lú bàbá àtàná náà lá máa ṣe pẹ̀lú bàbá tòní abẹ́lẹ́wọ̀n bá àlekè ọlá Islam lásìkò òhúnmọ́ gẹ́gẹ́ kẹta yìí ọlọ́jọ́ máa dàgbà sí ọlọ́run má jẹ́ alo ẹ̀yìn ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ó ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ó lọ́lá kòránù ọ̀rọ̀ Olúwa. ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́. ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ má jẹ́ òrẹ́ yìí. ọ̀la kúránù. àwọn àbá àbá sọ̀rọ̀ kan wọ́n bẹ̀rẹ̀ bá ń ṣàdúrà lọ́wọ́ ẹnu bàbá tó lè ṣe mo ti gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá ń ṣàdúrà lọ́wọ́ bó bẹ́ẹ̀ bá wọlé obìnrin kan wọ́n ní yọkàn pálá àdúrà wọn máa wọ́n ní ṣùgbọ́n bọ́kùnrin bá wọlé wọ́n ní kíákíá ni àdúrà yẹn yọ gbà ẹ wá wò ó àwa fẹ́ parí àdúrà kéjì ẹ tún wá sí ọkùnrin ẹ̀ẹ̀kan pé ọkùnrin kan ṣá wọlé mọ́gàjí ilé láòyè mọ́gàjí ọba tòní mọ́gàjí ìdílé tá a ti mú his imperial majesty the paramount ruler of Ogbomoso land ọba Afọlábí Ọláoyè ní mọ́gàjì wọn wọlé ẹgbẹ́ náà tóbi bàbá wa mọ́gàjì ọlọ́run kọ́ máṣe ẹ̀jẹ̀ àríyé pé arọ́wà sí bàbá Sànúsì wọ́n dé arọ́wà sí wọ́n dé ẹ jókòó kẹ́ ẹ fẹ̀yìntì ìmáàmù sì ti sọ̀rọ̀ darí ìmáàmù tí ẹ máa rọ́wà sí fún ìmáàmù Sànúsì wọ́n ti sọ̀rọ̀ darí kálẹ̀ ń bẹ́ bí ni ẹ bá rọ́wà sí lónìí bẹ́ẹ̀ tí máa rọ̀ lápá ìmáàmù bàbá àti àdìsí bí ẹ̀sọ́ ẹ̀sọ́ wáàsí rọ yìí ti kíjọ́ mi torí pé mo mọ̀ pé bí n bá fi mú yín láàyè kẹ́ ẹ̀rọ wáàsí bí láti kíjí mọ̀ ọlọ́kọ́ wá ṣe ìgbó tì wá ọlọ́kọ́ bá wa ṣe dáadáa fún yín ọtúbà lùkùránì tá a ké ọtúbà lùkùránì tá a ké lábẹ́ ẹ̀ka yìí <laughs> yorùbá mi ò tó nǹkan ọ̀fẹ́ ajá náà sì ti ń ka yorùbá fún mi ọtúbà lùkùránì tá a ké ọ̀wọ́ la fẹ́ ka yìí ṣẹ̀rí ọtúbà àtàwọn tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ kí n tó lágbára pọ̀ lọ. bá a bá ti wá ń ké wútúbà yìí mo rọ̀ wá ẹ jẹ́ á fún ọlọ́run lápọ̀lé ká dákẹ́ tán yányán kẹ́nìkan kan mọ̀ wí kankan mo fọ́ ọlọ́run bá àlejò lábẹ́ wa. torí gbogbo tá à ń ṣe ládùúgbò àlátàárọ̀ adé rẹ̀ tá a fẹ́ dé òní ilé tá a fẹ́ ṣe ẹ jẹ́ á ká fọ́ ọlọ́run lápọ̀lé ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ á ká máa wo ọwọ́ wa ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ á máa ṣàmì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن واجعلوا لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم اجعل خير عمرنا آخرة وخير عملنا خواتمة وخير أيامنا يوم نلقاك فيه اللهم إنا نسألك عيشة حنية وميتة سوية ومردا غير مخزٍ ولا فادح اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العلم وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا وحقق إيماننا وارفع درجتنا وتقبل صلاتنا واغفر خطيئاتنا ونسألك العلا من الجنة اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجلنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تعون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا كربا إلا نفست ولا عيبا إلا سترت ولا مسافرا إلا أرجعت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذابا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا كوني دكون لولا كوني دكون لولا fórúmọ gẹ́gẹ́ lẹ́kẹ̀ẹ́ta gbẹ́ni ọlọ́run kò ní í dẹ́kun lọ́la. àmì ọlọ́run. kò ní í dẹ́kun lọ́la. àmì. fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ tòní kò ní í dẹ́kun lọ́la. àmì. kò ní í dẹ́kun lọ́la gbogbo tó jẹ́ ìdùnnú òní kò ní í dẹ́kun lọ́la.

kó máa máa ní ìjọba. tọ́ba ń kí ìgbéwèrè tí wọ́n jà kó máa máa ní ìjọba. àmì ọlọ́run kò ní dẹ́kun lọ́la. àmì kò ní dẹ́kun lọ́la. àmì gbogbo tó jẹ́ ìdùnnú òní. كوني دقول سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you. alájì alájì alájì ẹ mọ lọ o alájì ẹ rí wọn ẹ rí wọn ẹ rí wọn. Thanks for watching. Àwọn ìdílé Báyọ̀rọ̀ wọ́n wọ́n jíṣẹ́ wọn o. Àwọn Herânico, o Azibi, está aqui. É, foi eu falei com o Zé. Herânico, o Azibi. Thank